إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا رسول الله سبحانه وتعالى صلاة الله سوى نبي الله محمد صلى الله عليه وسلم òkè ọlọ́run ọlọ́run tí mo bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ sí ọlọ́run àwọn aráalé sí ọlọ́run ọba tó mọ bẹ pẹ̀lẹ́ nípa ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin ọ̀dá ìdẹ́kan ṣoṣo ọlọ́run ọba ọlọ́run. ní àkọ́kọ́ kí àwọn bàbá wa ṣe jẹ́ sí kí àwọn náà ni wọ́n dàgbà jù ní ìjókòó wa ó sì já sí pé àdánwò tí ọlọ́run máa fi kan irú wọn nínú àwọn àgbàlagbà ọlọ́run kò fi kàn wọ́n mo kì í ẹ̀kú ìgbàsọ́nà Ànábì sallallahu alayhi wa sallam ìgbàláyè àgbẹ̀lọ́n gbogbo tọ́lọ̀ wọn bá ti fún yín lárẹ́bìkì lálàáfíà nífọ̀kànbalẹ̀ àti ẹ̀mí gbogbo àgbẹ̀lọ́n tọ́lọ̀ tó fi àlùbáṣà tuntun yìí bẹ́ẹ̀ tí wọ́n ń pẹ ẹ̀sìn ọlọ́run ọba láàyè àtọ́lọ́run kọ́run kó bá yín láàyè jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà mo kí àwọn mẹ̀sáyé kò wá tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ní ọ̀kan òjò kan tí wọ́n bẹ ní ìkàlẹ̀ àǹfààní tẹ́yìn àṣẹ ìjọ àdìsọ́nà kí ọlọ́run bá ń subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a rí wọn pẹ̀lú dáadáa mo kí wa kú ìgbìyànjú tí nǹkan kan bá ń ṣe tó ti wà Muhammad sallallahu alaihi wa sallam tó sílẹ̀ fún wa kò sí nǹkan tí a máa rí tọ́ àti tó àwọn àpá dáadáa lọ wípé Al-Qur'ani tọ́lá sọ́lá nàbí sallallahu alaihi wa sallam gba àwọn ìlànàmù so àwọn àfáà bíi láti yàgbẹ́ sí òná wọn ní nǹkan kan láti ju pẹ́fẹ́sà gbọ́nmọ́ òná wọn ní nǹkan kan àwọn náà ṣe fi ń rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń fi ọwọ́ sí ìjúwe àlùkò hánì ní ìkàkùkalẹ̀ fẹ́gbẹ́dẹ àbí ní ìtùkùtù àbí ètò orí ìtumọ̀ àlùkò hánì kodò ó túmọ̀ sí pé tí wọ́n bá tọ́ka sí nǹkan kan tí Muhammad sallallahu alayhi wa sallam tó sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí rere òun náà ni àwọn àpá dáadáa ìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam fi lé ọ̀dàgbà wà sáfù ìtàbíyà ó bẹ̀rẹ̀ bí àwọn àǹfààrà àwọn ọgbà àwọn náà ni wọ́n jogún àwọn ànábì àwọn làlórí àwọn ànábì ìpínlẹ̀ ká mọ̀ ká kọ́ ká tún náà kò hání dèédé ta bùkátà làwọn àfóògbọ̀nṣe lálàyé fún wa táà ní lo overdose táà ní sílò iṣẹ́ àwọn àfáàmù òfin tẹ́lẹ̀ àrọ́ṣùmọ̀ ọ̀gbọ́n ọ̀hún ti alákìlé kúlù ọ̀gbẹ́sẹ̀kù ìlànà wa ṣìra òhà oní gbogbo àwọn ọmọ tí wọ́n ti lọ kánà sí sọ̀tọ̀gbà ọ̀hún àlejò sọ́dá gbúdúdú àwọn àfáàbẹ̀ lọ́gbọ́n fi ṣàdánwò fún wọn. kí ló wọ́n yí padà sí táwọn ànábì ọlọ́run fi lẹ̀ wọ́n sọ̀rọ̀ ìjàkejì táwọn ànábì ọlọ́run ọba sọ òun náà ti jẹ́ ní ibi nínú gbogbo ìran tó ti lọ lẹ́yìn àwọn ànábì ọlọ́run òdìdìlẹ̀ ààbí ọmọ oríṣùgbọ́n ọmọ ànábì sọ̀lọ́bá ọ̀hún alẹ́ ìlú mọ̀sọ́lẹ́mù ọmọ tó yàtọ̀ ni lẹ́yìn ọlọ́run máa ń ha torí pé àwọn tí wọ́n lórí jù nínú ọmọ yìí tó náà ní àwọn àfáà àwọn tàbí àwọn àfáà ọmọ ìfòkọ̀há ìdàmáàmù ìhàdíf fòkọ̀háwù ìhàdíf fòkọ̀háwù ìwáyà ìláyà wàrìáyà àwọn àfáà tí wọ́n tí ó fi tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ nínú ọ̀rọ̀ ọgbọ́n wà lábí wọn mọ̀ fún ọ̀sán ọ̀rọ̀ bá wọlé yóò tọ́ gbogbo kí àwọn àfáwà tí wọ́n bẹ ní kàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn ilé mọ́ abẹ́lọ́n gbogbo gbìyànjú wa tọ́lọ́n tó tẹ́wọ́ gbà lọ́wọ́ wa. torí ẹ̀ òun lè jẹ́ fún wa láwùjọ wa yìí tá a bá fi rí àwọn àfáà wa tí wọ́n bẹ ní kàrí ọ̀kadà sí pé orí ọlọ́run ọba oníṣẹ́ aláìmọ́mọ́ bẹ láyìíká wa àwa jẹ̀mọ́ náà kí wa lọ́kùnrin ọ̀dọ́dẹ̀ yìí àgbàdà sí gbogbo ní tọ́sí wa àní fi sọ́nà pàtàkì burú lẹ́nìí à ń fi súnmọ́ pàtàkì dáadáa àwọn àlejò ìyàwó kan lánàá mo ní alihamudulilayi wípé àwa alùsùnà nílẹ̀ yorùbá àwa náà ti ń bí àwọn ọmọbìnrin táwọn ọmọ wa sì tún lọ ní ọkọ eléyìí ò rí bẹ́ẹ̀ ní nǹkan bíi ogún ọdún ọgbọ̀n ọdún sẹ́yìn tí wọ́n pàtàkì rẹ̀ fún àwọn àfa àwọn kálẹ̀ yìí tí mo ti fẹ́ tọrọ ọmọ lónìí bàbá rẹ̀ ó bá tẹ̀bálẹ̀ ó pẹ́ níyàwó ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn àfáàsùn náà fi pẹ́ níyàwó torí pé wọ́n fẹ́ kí ní àwọn olùbálẹ̀ mi kò sí mọ́síláàdì táàpẹ̀ mọ́síláàdì súnà kò sí ọmọ táàpẹ̀ ọmọ tí wọ́n bí sí ní súnà oníkálukú náà rí lọ́nà lápàdé tó le a sì dúró tì í jàmbá oúnjẹ náà wá jiná àwa láwọn ọmọ lẹ́yìn tó dá sí pé oníkàlùkù àwàtà àwàtà ẹgbẹ́ lórí súnà náà àwọn ọmọ wa náà ni ẹ má borí lánilé ìfún ọ àtọ́lọ́run ètò kù ní orí fọ́nà tó mọ́tò wá. àdúgbò àsìkò èyí tí wọ́n ní kí a fi ara wa létí òun náà ni ìdí àwọn ń pè ní àlìbàláàwù àti nígbà míì ká pè ní àṣàdá ìdù àbí ìtìláàwù kankan náà ní mẹ́tẹ̀ẹ̀ta òkúta máa ń pè ní àdánwò eléyìí yàtọ̀ sí bí a máa ń pè ní àlejò kọ́ọ̀bù àlejò kọ́ọ̀bù ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí yẹn bá ti ta irú àwa ọgbọ́n ọlọ́run wà sí ìyàjẹ́ ìkọ́ọ̀bù máa ń dé báni láyé ní máa ń dé báni nínú sàárè ní máa ń dé báni ní ọjọ́ àlùkìyámà bẹ́ẹ̀ náà ni àlẹ́ àdáàbù àlàáfáàbù ìjà náà lélẹ́yìn náà àlàáfáàbù alim àlàáfáàbù ṣẹ̀lì ìyà tí máa ń dé báni láyé látara ìtàpásófin ọlọ́run ìkẹ̀yìntòfin ọlọ́run tí máa dé báni lù. a máa dé báni nínú sàárè a sì máa dé báni lọ́gbà kìrámà àbẹ́lẹ́ ọ̀pọ̀lọ́ kò ṣọwọ́ ní bàláwù àbí ìtìláà àbí ṣàdá ìdù àwọn eléyìí a máa dé bá ní láyé kìí dé bá ní nínú sàárè bẹ́ẹ̀ ni kìí dé bá ní nínú ní ọjọ́ ìyá náà torí ìdílé yìí lọ sí pé ìtú wọn ní ká gbéyàwó náà ni àwọn táà ń pè ní àdánwò tí máa dé bá ní pàápàá jùlọ wà ní tí máa dé bá mùsùlùmí nílé ayé wọ́n ní ọ̀nà àti wà lè jẹ́pẹ̀ mi láì sí èméjì ó ṣe rí náà ó sí èméjì bẹ́ẹ̀. àmọ́ jama ìdí à ń pè ní bàláàmù ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala a máa fi bá wa sọ̀rọ̀ lójú pọ́nà méjì bàláàmù a máa wá pẹ̀lú dáadáa pẹ̀lú tá fẹ́ inú sọmọ ènìyàn fẹ́ òun gbogbo òun lọmọ òun lọkọ òun láyà ẹ̀mí gígùn ìgbàláàyè ipò ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìta fẹ́nu bàláwò àti máa wá nígbà míì tí ó wà látara ń tá àfẹ́ ìdí àfẹ́ àmọ́ túmọ̀ bàláwò àìná àìríná àìrílò àmọ́ wá bá wa bẹ́ẹ̀ náà ni àìfẹ́ àìrọ́mọbí àmọ́ wá bá wa bẹ́ẹ̀ náà ni àìfẹ́ ìkọ̀sílẹ̀ láàrin lọ́pọ̀láyà àmọ́ jẹ́lẹ̀ bàláàmù lẹ́nu ọlọ́ba aláàtúkù hánà wọ́tàlá ní wàlàbùlùkùn bẹ̀rẹ̀ xẹ́yìn wọ́n ṣàrùn ọmọ olóhùn máa fi dá yín wò

ó lánà aláwọ̀ wá dẹ́rùbà ló bá rí pé ah ọmọkùnrin kan bẹ tí wọ́n tí ó yí àga mọ́wò lẹ́sẹ̀ tó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni bá ń bímọ ọkùnrin ẹ̀ máa pa wọn kódà àwọn èyí tí wọ́n ti gbé kalẹ̀ sáńtẹ́ kéékèèké ẹ̀ máa pa wọn. ọlọ́run ìdáhùnkùnrin ààrẹ fẹ́ràn ọ̀rùn ọlọ́run lẹ́yìn ọmọ bàdé ìsọ̀rọ̀ ayé náà. ẹ mọ̀ jẹ́ kí n rán yín létí nígbà Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ fún yín tọ́nà bí náà tẹ́ ń taako òun náà mọ̀ bí kẹ̀dẹ́ra tó pọ̀ fún yóò fi jẹ́ yín púpọ̀ nígbà ẹni tó wọn lọ́wọ́ bá òun ti là yín bẹ̀ni ha lè fẹ́ra ò kúrò níbi àwọn ìràwọ̀ náà àti àwọn agbódegbà rẹ̀ yẹ̀sùn mọ́nà fún tí wọ́n àdá tí wọ́n fi ìyàtọ̀ fi jẹ ìdẹ̀bẹ̀ṣọ́ náà àti ìgbẹ̀yẹ̀ báyìí ní bá àwọn ọmọ yín lọ́kùnrin ń bẹ̀rẹ̀ sí ní túbọ̀ ọlọ́run wà fi ìdáàlẹ̀ kù bàlẹ́ ààbò ní rọ́ọ̀fì kù àjò àwọn akórímọ̀ tẹ̀síẹ̀ ìtí ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ninety nine percent wọ́n fẹ́lẹ́ lẹ̀ bí ẹ bá ń wáyé àyè ìwọ̀n ni wà fi ìdáàlẹ̀ kù bàlẹ́ ààbò ní rọ́ọ̀fì kù àjò adájúbí ọlọ́run ló mú àdánwò wá fún àdánwò kan lọ́rùn sọ láàrin bàlẹ́ ààbò bẹ̀yẹn òun náà lè ní ẹ̀gbàmù gbogbo ṣe ń fìyà jẹ yín ọlọ́run wá fi ìdẹ̀ra rẹ̀ wá fi jẹ yín kí ní ìdẹ̀ra náà wà ibi náà jẹ ìdá nǹkan ọlọ́run gbà nílẹ̀ lọ́wọ́ fìràwọ́ náà àti orin tọ́lọ́run ti fún ọjọ́ náà tọ́lọ́run láwọn lọ́wọ́ fìràwọ́ náà jẹ́wọ́ bàlá ògùn tó túmọ̀ sí pé bí ẹ bá ń bẹ nínú ìnira ìnira ń kún ìnira àìríná ń kún àìríná níjọ́ ọlọ́run bá ti kí ọ kí n tó pẹ́ mú ẹ kúrò nínú ìnira bàláwù náà nìyí náà àbá àdéhùn ní bàláwù yìí ayọ̀ pẹ́ wo off labour tó bá múná dé off labour off labour bàláwù yìí jẹ̀mọ́ à ń bẹ nínú òkùnkùn à ń bẹ nínú orí wàhálà ìdí àpọ̀ ara wọn lórí yìí tó bá a lè alihamdulilayi jẹ̀mọ́ nígbà àwọn múná ẹlẹ́bí tó ṣẹlẹ̀ nígbà àwọn múná ẹlẹ́bí tó takò nígbà wọn múná dé ẹlòmí ò ráyà lè lọ kírun mọ́ nígbà wọn múná dé ẹlòmí ò kó sínú ìwà ẹ̀jẹ̀ ẹ̀yìn ọ̀sán sí méjì ó ti gbàgbé tọ́lọ̀ òfin iná iná tó mú dé ọmọ fi kẹwàá ni ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba ni so inú ẹ̀ ní táwọn ọba ní ìsìnlẹ̀ ìlà ó fi níjọ ni torí pé ọlọ́run ti là wọ́n lọ́wọ́ ìsìnlẹ̀ àwọn náà ó wá náà muhammad sallallahu alayhi wa sallam fi gbogbo ayé kì í wá jẹ́ bẹ́ẹ̀ bàbá ni ẹ̀jẹ̀ kí ran yín létí o báyìí báyìí báyìí tí mo ṣe fún yín ẹ̀ẹ́n tó yẹ kẹ́ ẹ dúpẹ́ fún wọn lọ́run ìgbésù ní kẹ́ ẹ fa kó ìbẹ̀rẹ̀ ọlọ́run tó wọn tó ṣe fún yín. tó tí wọ́n pè ní bàláwù lẹ́yìn tó bàláwù jẹ́ àdánwò bàláwù tún jẹ́ ìkẹ́ ọlọ́run ìbẹ̀rẹ̀ ọlọ́run lórí ẹ̀dá bóòlù ọlọ́run ọgbọ̀n tó ṣe bá lóde ẹ̀dá ọlọ́run báwo ló ṣe bá àmọ́ ibẹ̀ bá sọ̀rọ̀ hàmìlì kẹ́lì lórí ìlànà rẹ̀ àmọ́ rí tọ́lọ̀ ti lò ó ọlọ́ fi dá wa wó lórí dáadáa ọ̀la ni wọ́n lè yóò pè wọ́n lè yóò pè yẹ lọ́mọ mi ní nínú bàlá àníhàfẹ́lẹ́ ọlọ́run ni a fi àdánwò tó dáa a fi dán mùsùlùmí tó túmọ̀ sí pé lọ́rùn bá ń dán mùsùlùmí onígbàgbọ́ òdodo wò jàmbá ìfẹ́ ni o ìfẹ́ lọ́dún fi yín lè fún tọ̀hún ìkan náà wọn sọ hábà ó lé nìkẹ́ni tó ń bá bẹ nínú ìsìláàmù tó sì rí àdánwò ó ti kó kórìí ìsìláàmù rẹ̀ àdáhùn ìsìláàmù rẹ̀ tó bá ti ìsìláàmù kò jẹ́ mùsùlùmí kò jẹ́ mùmìnì ká má sì wọ̀sán sára bí ká má sì dáhà lù sínú ètò bá fi lè mú ẹ tí ẹ̀sìn rẹ bá fi ju tàwọn èèyàn kan lọ ojú pé o òun lójú kòkòrò àti kọ́ọ̀sì àgbẹ́bí ẹ ìwọ làbẹ́wò rẹ gbọ́dọ̀ pọ̀ jù tọ́lọ̀ sí ìkọ́ ẹ̀mọ́. sọ̀dáde eléyìí ló jẹ́ pé àdánwò àmọ́ràn bá mùsùlùmí àmọ́ràn bá mùgbèmí kò sí bá ti wọ́n àtọ́ ẹni tí èdè mùsùlùmí tí èdè mùmìnrin kéde gígan àmọ́ràn bá. ọmọ èdè nìyẹn ọlọ́run dá wa fi kádàbí kábàdì pé pé ìnira kan lórí ìgbìkà lórí ìgbìkà yìí bá bá ti kúrò mi kan á ti mọ pàdé ìdí jẹ̀mọ́ lórí ìjókòó wá ń pàdé lórí ìdúró wá ń pàdé ẹ̀lẹ́gbẹ́ ni ah òwò bọ́lọ̀pọ̀jẹ̀ fún ti máa fi lè rówó bí ábí ní bí i billion àdánwò ti tán nù ẹ̀jẹ̀ ògbọ́n tó ń sọ̀rọ̀ billion tó ń fi ẹ̀dí kò bọ́lẹ̀ nígbà tó bá ń kọ́ ẹ̀ẹ́dì pé ten thousand ló ń kọ́lẹ̀ nígbà tí ògbọ́n tó wí. bí a one trillion lọ́dọ̀ ọlọ́run ọ̀gá yìí ń bẹ one trillion àárọ̀ ẹ̀sìn ẹ̀ máa ń tó lè gba gbogbo wọn lọ́rùn èyí àárẹ̀ àmọ́ ìsìnyàn bí ó ta lé kí ó tọpọ̀ tí ó ta gbogbo nǹkan dé táwọn tó tún jẹ́ ọ̀tá tó tún dábì àbẹ́lọ́ fọ́nà gbogbo fàárẹ̀ ìsìn wa torí ẹ̀ tó bá ṣẹlẹ̀ a máa mọ̀ pé ìyẹn pè ní àdánwò nù àwọn àfáà wọ́n ní okùnfà àdánwò wọ́n ní bíi mẹ́fà sí méjì gbòó o lè bọ́ ń bínú mẹ́fẹ̀fà tó bá bọ́ bí nǹkan ò bọ́ bí nǹkan alákọ̀ọ́kọ́ òwúrò òkùnfà àbẹ̀wò sábà àbẹ̀wò abẹ́wò àpọ́lé ní bẹ́ẹ̀ ó ti lé owó jù dèdè owó gbé lórí wọlé ló múfẹ̀ẹ́ sí kò tẹ́tí mọ́dà lọ wò kò tó ń dọ̀wú jẹ̀mọ́ báà bá ti ń wà ká tó wà ká tó rí nígbà bá rí bá ti náà ní táàbù ṣe bàláhù ló mú wá sí táàbù lówó ọ̀kanù ẹlẹ́ẹ̀kejì òun lọ mọ́ àgbàláhù lọ mọ́ ká tó wà ká tó rí nígbà bá rí bóyá láti bá lò a lè wá owó lámàrí a lè wá ọmọ náà sámàrí ẹni rí àdánwò ni ẹni tí ò rí àdánwò ni òdì méjì ẹlẹ́ẹ̀kẹta òun ló fi obìnrin ọlọ́run ṣàdánwò báwọn ọkùnrin bó ti rí nìyẹn kò fi àwa ṣàdánwò fún wa wọn ló fi ṣàdánwò fún wa ó ti sí ilẹ̀ ìdáhùn ó kù ṣàwáàtì nínú ìta ọlọ́wọ́ ní nínú ìjáàdì torí ẹ̀ ọkùnrin máa ń lé obìnrin ni ọlọ́run ló ti dá wa ó ní á lé mẹ́rin ó pọ̀ jù kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ bọ́nà bá ń tú wàhálẹ̀ ká lé ká lé one million jẹ̀mọ́ obìnrin náà láàfẹ́ bọ́nà bá gba obìnrin million dá bó fẹ́ obìnrin two hundred thousand pẹ̀lú ògùn ọlọ́run one hundred and fifty nine thousand obìnrin náà ni wọ́n á máa fẹ́ wọn lọ ní àkọ́lọ́run fi mẹ́rin ṣàdánwò fún wa lábá gba kámú jẹ̀mọ́ ó sàwọn obìnrin ṣàdánwò fáwọn ọkùnrin gbogbo rí nìyẹn o ọkùnrin orí ìgbóná wọn jọ káláwọn nílé àjẹwò fáwọn orí tí obìnrin tó máa wá rajà jẹmọ wọn ó kúta àbọ̀tẹ̀lẹ̀ ilé ìgbóná wọn jọ káláwọn nílé àjẹwò onílànà bíi tí wọ́n mọ̀ lọ́bẹ̀ àbámọ̀ tí wọ́n ṣàdánwò fún wa wọ́n ti wá dàdánwò yẹn ní jẹmọ àwọn òṣìṣẹ́ sá fún wọn ṣe bá fún torí ẹ̀ náà fi jáde owó mo

olóòwò lè dá fún gbogbo obìnrin ló ta kí ló dé bí ibi sùúrù wọn á wò pé eléyìí ó ti mú lẹ́mìí kọjá ti máa kó ti kùránì kó tàbí ti mọ èyí hàn èyí mú sọ ní kébè yìí ni wọn wo tí mo fi lè gún lára tí ó fi dákẹ́ mo ní à ẹ rántí pé yàrá yẹn obìnrin ni ó lè máa mi lọ kò ní dà fún un. wọn dákẹ́ kúkú dà kúkú dà ó ní à máa ń ṣòfì ó níyàwó òun alátàwò ni ní máa jáde ilé láì gbàyàdà ó máa ń ṣe tó bó ti sọ̀rọ̀ yìí ó lọ lóbìlú kan kwara ó lọ sí pàṣípẹ̀ láti fi ọjọ́ mẹ́ta ṣé kò ṣàdánwò àfà àwọn àmì ẹjú wá pọ̀ ju ìyàwó yín ló hàn yín lé mọ̀ kéèké ya yín ó ní gbogbo obìnrin bá kan náà ní wọ́n rí bẹ́ẹ̀ sọ́wọ́ èmi bí àwọn ènìyàn lẹ́kùn náà nílé mọ́ dáná bí sọ fún wa nìyẹn fásitì bí dáàbì tí ní làdánwò àdánwò obìnrin ló fi kéré lọ́dọ̀ rẹ̀ ọkùnrin ìkan ìkẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àdánwò tí ni ìdí à ń pè ní ayé gẹ́gẹ́ fún rẹ̀ ayé ilé ayé ìṣẹ̀mí ayé àdánwò ni ọmọ fi tàdánwò fún wa àwọn àgbà ara wa gbà dá àbẹ́ láti wọlé ayé ìfọ́síwù ìfọ́síwù iṣẹ́ mi ọmọ fi tàdánwò ni. àlẹ́jẹ́ kalọ́kọ́ àlìhàyáta àlìmọ́ta wà àlìhàyáta ní yàgbọ́lúwàkùn ọlọ́pàá náà bá lòun dá ìṣẹ̀mí àti ikú ní yàgbọ́lúwàkùn tó lè balẹ̀ ìjọyún ayélujára máa fẹ́ lọ́wọ́ àwọn ìlànà. torí ẹ̀ bóyá ti sọ pé òfẹ́ òfẹ́ rí àdánwò rárá eléyìí ò pọ́sibù ọmọ ìdí ènìyàn kó tó wọn ní àdánwò tó ní pé àdánwò ló yí wa ká bá a fi máa bá àdánwò ní òun nìyẹn máa wá. sọ àwọn àyà pọ̀ nínú kùránì kẹ̀lé tọ́nà ti fi oníran àwọn ọ̀nà tí ó fi máa dán tí ó kàn mú àdánwò wá bá wa tó fi tẹ́lẹ̀ lẹ̀. bàbá wọn ní sọ́ọ́tù ni bàbá wọn ní sọ́ọ́tù àdìyà ọ̀nà ìdíkùn lónà ti dáyọ̀ ọdún márùn-ún ọlọ́run gbogbo ọmọ nìyàn gbogbo ẹlẹ́mìí pátá olóòtọ̀ ikú wò. wọ̀nà bí lóògùn yìí ìṣàkóso wọn ìfẹ́ yìí ọlọ́run ní àmọ́ wá dá inú pẹ̀lú dáadáa àfi àyíká àgbà fi dá inú wò ìdá yìí ń pè dáadáa á fi dá inú wò ìdá yìí ń pè láyìídá ọlọ́run á fi dá inú wò. títúnà wọn ìlẹ́yìn náà tó jọ fún ilé náà tó yà wọn ọlọ́run gbogbo pátá ọ̀dọ̀ wọn náà lẹ́ padà sí. inú sọ́dún bá kọ́ra ọlọ́run mọ́lẹ́ni ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ mọ́ jẹ yín wò súnà ọlọ́run ọba ní gbọ́dọ̀ mọ́ jẹ yín wò yóò dán ní káàbí gbogbo wa wò lápọ̀lágbọ́n wa lè ṣe yí ní ẹlẹ́ ọ̀wọ̀ yóò fi ìbẹ̀rù tó fi ṣàdánwò fún wa ìbẹ̀rù ìmá bọ̀dù tó rò òun náà lé bí àdínà àwọn àbá àti wọn sọ pé ebi lọ́rọ̀ sọ òun náà lè sọ ọmọ rọmọdọ́ọ̀nù <laughs> ọ̀rọ̀ láti túmọ̀ rẹ̀ sí bá ti sọ pé ó ti bẹ̀rẹ̀ súnmọ́ ti ẹni bí ò sí mọ́tà ń sọ o ti jẹ́ pé ó kú bí oṣù mẹ́fà ni ní a bá ní wọ́n rántí olóṣù gbọ́dọ̀ mọ̀dá ti wọlé báyìí ah alóògbọ́lé àbá tó ìwọlé lòtọ́ ni gbọ́dọ̀ lóṣù ni ah tí wọ́n mọ retí rẹ ni. bẹ́lẹ̀ mi jẹ́rìí nù ó bá ìjọ pé ẹran ó ti súnmọ́ yìí kò tí ì la agbo létí ẹ̀kọ́ míì ẹlẹ́dẹ́sì nìyí ó tún wọn rántí ó pa fún yóò pa fọ́lọ́ torí ẹ̀ àbíláàrí tó pa fún èèyàn torí ò lè pa fọ́lọ́ láti ẹ̀ olóhùn ní ọ̀fà fún wíkì ọ̀fà tó sì ní kankan ó bá mo tó sọ yé èyí e, láti ní wàásù báyìí o àlékè ní mo ní táìfọ́ọ̀dù ah táìfọ́ọ̀dù táìfọ́ọ̀dù túmọ̀ sí pé ìyàmọ́ ń dá òwe ìyàmọ́ kí ló dẹrù bá ibi ó ṣe oúnjẹ ọ̀sán tọ́lọ̀ ló má jẹ bábẹ̀ bá dé a jẹun á jẹ fàràyà á jẹ ìtúnu ẹ̀rí tó jẹ́ odidi bọ̀ fún búrẹ́dì bọ̀ fún sáré ó ti jẹ búrẹ́dì bọ̀ fún níṣìnú ẹ̀rọ̀kùn ìgbà oúnjẹ wá jẹun ọ̀sán mi ò jẹun síbẹ̀síbẹ̀ ẹ̀rí mọ́ta mọ́ ẹ̀gbọ́n so ap ọlọ́dún owó mọ̀ fi fi jẹun àwọn òwò lákòótán ó nà kó mọ́ sáwẹ̀ ń ta ap àwọn òbí jẹun àwọn òwò à ń lò wọ́n kò ní ká ń tá jẹ ń tá jẹ nìyí kò ní yún wa ó kà nígbà míì àti tá a fẹ́ náà àti tá a fẹ́ jẹ́ kò ní sí kankan a fi gbarun gbarun gbarun gbarun à àti àwọn òbá tó máa ní láì nítorí náà àwọn ọmọ ti jẹun ọlọ́run láti ọ̀tẹ̀lẹ́ yìí dáwọn ọ̀gbọ́n náà lọ́la wọ́n pẹ̀lú àǹfọ̀ súnmọ́ samọ́rọ́ ọlọ́run ní ìdínkù ọrọ̀ ọ̀rọ̀ ọlọ́run mọ̀ fi já wa wò ìdínkù ẹ̀mí àwọn olólùfẹ́ wa nínú mọ̀lẹ́bí nínú ara nínú ọmọ nínú ọkọ nínú ìyàwó ọlọ́run ló mọ̀ fi já wa wò ọ̀sàmọ̀rọ̀ ọ̀sàmọ̀rọ̀ ìta àfìṣe táàrin ojú èrè rẹ̀ ìtaàrin tí bọ́lá máa rí ọlọ́run ní mọ̀ wáyé bẹ́ẹ̀ o ọlọ́run ní ṣùgbọ́n wà bá ṣe lè pa ọ̀bẹ̀ yìí ọlọ́run ní àwọn oníṣòro àwọn oníṣòro tí wọ́n bá fún wọn lọ́rùn ìwà náà lè máa fún wọn nínú òdùnú orí ń bẹ tí wọn náà ló sàn wọlé kan. ìyá wa fáàfin máa rọ́ ìyá máa bùkà àlẹ́ tó lé àwọn àlejò wa muhammad alayhi wa sallam tàbí tó jọ máa rẹ̀ ومع نبي فاطمة وقالت يقين رسول الله صلى الله عليه وسلم نعوده في النساء ó ní àwọn lọ bá ànábì ọmọ lọ bá bàbá rẹ̀ ó ṣe ńlá Muhammad sallallahu alaihi wa alaihi wa sallam àwọn lọ bá àwọn táwọn sì lọ bá sì nìyí àwọn jẹ́ nígbà tí wọn lọ àwọn obìnrin wọn lọ bẹ aláàárẹ̀ wò torí àárẹ̀ mánà bíbí gbà náà nìyí. فإذا سقاه معلق نحوه ما هو عليه من شدة ما يلج من من حر الحمام wọ́n so kèǹdé aláwọ̀ wọ́n so sí òkè òṣìṣẹ́lá muhammad sallallahu alaihi wasallam sì ń bẹ lábẹ́ tó sùn sílẹ̀ wọ́n wá lu kèǹdé lè kèǹdé aláwọ̀ wọ́n lu omi ń bẹ́lẹ̀ fún mi kó máa ń ká sí ànábì lórí torí pé ara rẹ̀ ni wọ́n dájọ́ látara ààrẹ tó kàn nígbà náà ó lè yá lọ sí bàbá wọn ní àwọn ní ìwò iṣẹ́ ńlá lẹ́wọ̀dọ̀ àwọ̀tẹ́lẹ́hà pátẹ́fà ojúṣe ọ̀nà bẹ́ẹ̀ lọ́wọ́ bọ́lọ̀ tó wù ẹ̀ tán kọ́nà kó fún ìlera yìí lọ ilé ìgbọ́ fàkọ́lá rasulullah sallallahu alaihi wa sallam àtàgbà sọ̀rọ̀ láàrin alágbèrè ìnà min àṣádì náà ti bàdá àn ó ní nínú àwọn èèyàn tí àdánwò títí wọn bàláàrù wọn tọ́lọ́wọ́ ìkàn wọn tí ó tí ó fi kàn wọn tó ju ẹlòmíì lọ nínú wọn alábìyà òun náà ni àdánwò àwọn àbábí ọgbọ́n àdánwò àwọn àbábí ọlọ́run ó ju ju gbogbo àwọn ẹlẹ́yìn àwọn àbábí ọlọ́run bá lọ torí ẹ̀ àlè ìdúró ẹlẹ́rìí tó bá ń sọ jẹ́gẹ́dẹ́gẹ́ ní ìgbà náà gbọ́mọ̀dé yẹn gan bó ló ṣe jẹ́ ẹ̀ẹ́n bọ́lá bá mú ìkan nínú ọgọ́rùn-ún àdánwò tuntun fún wọn tó wá fi kàn ìwọ nítorí kan àwọn àdáni kan lọ́wọ́ fún ládàáwò lé ìkan ẹ̀dẹ́ ọlọ́run bá tẹ̀lé àfànàbí ọlọ́run rẹ̀ àfànàbí ọlọ́run àdáni sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ ilẹ̀ mìíràn ṣáàbì ó sáwọn àrántí ọgbọ́n àwọn ẹgbẹ́ ń bí àdánwò tó le jù tẹ́nì kò rí rí ìdá kan nínú ìdá mẹ́wàá tán rí tó mẹlẹ̀dé ilẹ̀ ya lóhun náà hùn lẹ́yìn náà àwọn tí wọ́n pọ̀ wáyé àwọn ànábì ọlọ́run àwọn dání wọn làwọn sọ̀hábà wọn torí ẹ̀ sọ̀hábà náà ti wà Muhammad sallallahu alayhi wa sallam àdánwò kan wọ́n ó kàn wọ́n alẹ́ nínú wọn tí ó bí ọmọ tó bí ọmọ 16 tó sì dájú pé kò sí kúrò láyé ọwọ́ ara rẹ̀ ló fi sí wọ́n àwọn sọ̀hábà anáfíkún máa ní ẹ̀ ọlọ́run a dá ní anáfí bí wọn ló pọ̀ anáfí dídí tó ń bí ṣe àkànṣe àdúrà fún yìí ọlọ́run bàbá àlùkìláhùn fi báàlì yìí wà á lè yìí fún tó pọ̀ orí tó pọ̀ bá fún lórí owó rẹ̀ lórí ara rẹ̀ àwọn one hundred degree mọ one hundred and five àwọn bíi a ah, àwọn ọmọ tó bí òtún bẹ́ẹ̀ tá a bá ka ọmọ ọmọ mọ ló fi jẹ́ one hundred and five ẹ lápò èwo la orí tẹ̀ sí òyà nílẹ́nu ìgbọ́ ìjúwọ̀ bí ìtàwọn tó ń tara wọn jáde bí ìtàwọn náà tún bẹ́ẹ̀ kára yí ẹ̀ lè wọ́n táǹkì ẹgbẹ́ ìdí fábílì ẹ̀ẹ́dẹ̀gbọ́n àjàkálẹ̀ àlùkò wá ṣẹlẹ̀ ní àpò anásì tó lù máa lè jù ọmọ anásì tó kú nígbà náà wọ́n fọ ọmọ ọmọ bíi méjì nígbà wọn tó kù kéde òun nìkan ó pọ̀ bẹ́ẹ̀ náà tàbí bẹ́ẹ̀ tó dá pé àjẹkálẹ̀ àrùn àrùn ńláńlá tó ṣẹlẹ̀ nílùú tó kú wọn lọ. oríṣi eléyìí ìtànàbí sọ fún ọdọdọ ọ̀rọ̀ ni oní tó mẹlẹ bí ní yàrá lọ náà lẹ́yìn tó kà wọn sọ ábà èyí tó kù òde tí ó kan gbogbo àwa adéṣedé àwọn sàádé àwọn alùsùnà lọkùnrin wa lóbìnrin tá a bọ́ sí àwọn ànábì ọlọ́run àdánwò kan wá ló kan wá lórí pété ni ló bá àṣẹ sùnà mi ló bá àṣẹ sí ló bá àbúrò jẹ́sìn àdánwò kan wá ìdá abéèrè fún lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè bọ́ fún wa o ìdá àṣìbéèrè lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè mú ọkùnrin wọn bí àdánwò àdánwò jẹ́ bẹ́lẹ̀ rẹ yìí ìtọ́nà àwọn afáwa ọ̀ṣun ọgbọ́n mọ̀tí àìlẹ́ ṣé ń rọ̀ bí àgbẹ̀fàlì wọ́n ní àdánwò tí wọ́n kan alùsùn náà ó ní méjì ni alákọ̀ọ́kọ́ àdánwò tí wọ́n kan gbogbo èèyàn yóò kan alùsùn náà náà àdánwò tí wọ́n kan mùsùlùmí tí wọ́n kan ẹ̀rùn jẹ̀dẹ̀ tí ó kàn gbogbo èèyàn àlùsù náà tó dáwọn àdánwò ni ọ̀dà ni faith náà tó ẹ̀ṣẹ̀ fà wá. àdánwò tá a fẹ́ ná tá a fẹ́ jẹ èyí tá a fẹ́ wọ̀ àdánwò ọmọ ká wọ ọmọ ká má rí ká wáyàwó ká má rí ká níyàwó ẹ̀ kó má tù wá lọ́kàn balẹ̀ ká rí ọkọ kó má tù wá lọ́kàn balẹ̀. ni máa ń kan gbogbo èèyàn ní ìkànnì ìbájú sí nàdá wọn lè ná eléyìí ìdínátún aṣẹ́kọ̀wàrì láàrin ẹlẹ́yìn wọn rẹ̀ pé a mọ̀ ṣùgbọ́n nìkan nìkan lówó sára òṣìlẹ̀ ìgbàgbọ́ gbogbo yẹn ní àìmọ́ ní kékeré tí ò ní gangan tí ò ní wọ́n ń pọ̀ òun kan bẹ náà wọ́n sọ ilẹ̀ Yorùbá ti bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀ múyàn tó tó lòsì nílẹ̀ Yorùbá yìí wọ́n ní áà <laughs> ẹni mọ́ wọ́n ní ó pọ̀ sí bí èkúté ẹ̀kún débi gan ó túmọ̀ sí pé pòsíbi tí wọ́n ti káàdì alẹ́ kìí ṣe pé èèyàn tó bá ti lè jẹ́ èèyàn àdánwò tí ó kan èèyàn ló kan ló kàn ọ́ kódà tó já lóṣù náà ló kàn wọ́n náà apá kan nù ẹ̀rọ alẹ́ apá kejì nínú àdánwò tó kan nì ẹ̀fẹ́ àbí àdánwò fẹ́sìlẹ́tò ṣìbùhàd àdánwò náà fi ṣìbùhàd eléyìí ni omi ọkàn àwọn mùsùlùmí àwọn tí ò ní kàn fún àwọn alùpùpù náà àmọ́ àlùsùnà tó ní kàn àlùsùnà tó bá tí ìbá sílẹ̀ sáwọn àfààní nígbà tó bẹ̀rẹ̀ sí ní mo wá fún àwọn tó lè bẹ́ẹ̀ náà báyọ̀ fún wa lára rẹ̀ ẹ̀fẹ̀ bá tù náà bẹ̀rẹ̀ fún ìlànà ká má jìnà káwọn àfa àwọn onímọ̀ àwọn àfa sùn náà kò bẹ́ẹ̀ gba léyìn wọ́n jìnà sí wọn ẹ̀ torí pé ojúrí jẹ́ ẹ̀rí kan ṣe mistake ojúrí jẹ́ ó gba one fifty thousand onímọ̀ àwọn wúti gàrí bọ̀ àwọn ọmọ balẹ̀ ìgbàlẹ̀ bí àwọn afáwọn àwọn bọ́lá àwọn ìgbàlẹ̀ balẹ̀ bí ẹ ẹ kò ní kọ́kọ́ tí mi bá bímọ àwọn ọmọ mi náà máa di brothers a máa máa pọ̀ délẹ̀ díẹ̀ gbọ́ntání láàrin ọdún méjì ní sí ìyàwó ìròyìn wọ sọ́ọ̀tì mọ́ ó ń bẹ láàrin àwọn oníṣúná gan nìyí mélòó obìnrin ló ń wọ sọ́ọ̀tì ní kọ́mpáànì tó ń gbé lákòbìnrin wọ́n ti sọ kọ́mpáànì ilé wọn dílé wọn ó máa ń ní ìdẹ̀ká àkìrí olóògbé ẹ̀fúnà mo ti sáré róògì náà kan ni olóògbé wọ sọ́ọ̀tì tọ́ọ̀sán ní ẹ̀wọ̀ gan-an wọ́n fi sílẹ̀ fún yín ni ìjáàbù yín ló yẹ kó mọ owó lẹ̀ ní wẹ̀dẹ̀ gàm. ṣùgbọ́n bẹ́ẹ̀ jíjẹ́ owó tọ́ọ̀sán náà nìyí àwọn àpò òfin aburú tó pọ̀ lórí ẹ̀ toró lẹ́yìn náà nìyí ó fi ṣéèpù ẹsẹ̀ yín ó fi hàn tí ó fi ẹgẹ́ fi hàn. wọn lọ ń gbalé ẹni gbogbo ìgbésí kan ẹyin náà ẹyin náà dábẹ ẹtún bẹẹ tó fà síbẹ̀ ẹ kò wọn púpọ̀ ẹ kíníkan kíníkan ẹ bẹ. ipò táwọn ọkọ̀ sílẹ̀ àti ẹ̀ máa ń fi hàn tí ó ti dá gbogbo ẹ̀sìn ẹbí rẹ torí ẹ àdánwò tí ó tún á lò sí náà ìdájọ́ aṣáṣùgbà ìmọ̀ iṣẹ́ ńlá lélẹ́ yìí ṣe ń bá ìdáàbò ara wa kúrò níbi tí wọ́n sì ṣùgbọ́n ìyẹn ni ìkíni ẹ̀rọ kò sínú àdáadáa lẹ̀ ká máa ń jàpá ń sọ kámọ̀ ìyàpá sí lánàá àwọn ẹni àná àwọn sọ̀hábà bá ṣe mójútó ó ju bá ṣe dáàbò ara wa kúrò níbi àdánwò àdùn ayé náà. torí pé lẹ́yìn ìgbà lówó ẹ́ lẹ́yìn ìgbà ní owó àlówó ààrẹ tó sọ fún wa bá lè rí lọ́la kúndà fún bàbá alíkà lè fọ́ níkì títí ìlú kàbá ìtàjà ìdíbà ọlọ́ọ̀ni mọ́ àmẹ́ni tí tó bá kó sínú oṣù lọ́dún ọ̀gá ìjọba ló ń tọ̀ lọ́dún lè bọ́ fún bẹ́ẹ̀ أبدوا محمد صلى الله عليه وسلم وإذا افترقت اليهود إلى حين وسبعين فرقا أو يهود كثر وسبعين وافترقت النصارى إلى سنتين وسبعين فرقا أو النصارى كثر وسبعين وتتوتلك أمتي أما لين يوم في سيارة تمثيل إلى ثلاث وسبعين فرقا كل واحد عند واحدة من تمثيل كان يوسف يقول لا تمثيل يقول لا يا من onígbò ìlú apẹ nínú súnà ọ̀nà máa nílá inú mo ti gbọ́ ìrìnàjò tó mi báyìí mo ti pẹ̀lú gbogbo àgbà láwọn ṣe ọwọ́ ìlú tí wọ́n ti wọ́n fi twenty years so ojú mo ti gbọ́ ti tó mo ti digest yẹ èmi ò nídìí hálùkọ ọ̀rọ̀ mọ́ aláwọ̀ tó ń ṣe bẹ́ẹ̀ àbúrò ẹgbà ẹ àwọn àdàbẹ ẹni pé gbogbo wa a ti lọ fún ìyá kò sì rí bẹ́ẹ̀ ẹlòmí ọmọdé ẹlòmí láti gbogbo tó fi àyè ọ̀rọ̀ kò sí àánú ẹlòmí lò lórí bóòlù tó lò lórí bóòlù ó ju tó ń lò láàrin òun sọ́nà ọmọba rẹ̀ lọ ẹ̀jẹ̀ àmọ́ pé àwọn tó fẹ́ mú wa àwọn kìkì tó fẹ́ mú wa lára fúlàní wọn nìyẹn wọ́n fẹ́ gbà nínú ọ̀pọ̀lọpọ̀ táìmù wa. ilé náà sọ yìí ó fáwọn obìnrin sórí fóònù tó ń lò bọ́ọ̀lù yé ìgbà ń gba pàtíṣàn lọ́dọ̀ sọ rẹ̀ tó tó tó fóònù ìdá àfarabalẹ̀ ìtínà kan bàláwù kan náà lẹ́yìn náà bọ́kọ̀ rẹ bá yẹ̀ǹda tó lò ó nǹkan nù tó bá rí gúrúùpù tó fẹ́ jọyìn owó sọ fún báàlì lè lè gúrúùpù náà ń bẹ ní kíní kan pẹ́kẹ́lẹ́ lẹ́ńtì group ṣé kò lè jọyìn ó bá yọ̀ǹda tó ló bẹ́ jáde kúrò lé obìnrin tó wà ní yàrá rẹ̀ tó jọyìn group ó kúrò ní pọ́bù mi yìí àmọ́ àyè rí bẹ́ẹ̀ yàrá bí mo dá mi fóònù ẹgbẹ́ mi gbé mọ́ fóònù tó ló bá bẹ̀rẹ̀ àdìgbò bàbá mi ló fún mi ṣèbí jẹ́ mi ó ti rà ni wọ́n gbọ́ bá ní kó mọ́tò fóònù òun nílò náà àmọ́ kò rí nínú mọ́tò ìwọ ni kò wù kò ní mú ẹ kọjú òfin ọlọ́run tọ́lọ́ náà fẹ́ fi tẹ́sì rẹ̀. torí ẹ̀ ìjà sí ìyá lọ́run kò ní àlè wípé ọ̀nà náà lè sọ̀rọ̀ lọ́run àrẹ sọ́kọ̀ fún wa ìkéjì náà nígbà sábì náà fi balá àlẹ́bíyà ó láwọn tí wọ́n rí àdánwò ju àwọn ànábì ọlọ́run sọ́dùnà alẹ́bí ilẹ̀ yẹ̀lú nágùn ọ̀nà àwọn tó tẹ̀lé wọn ọ̀nà àwọn sọ̀hábà àdánwò táwọn sàábé rí àwọn olè rí o òní lára àlùsùn náà máa tẹ́nì kan bá tẹnu wọ́nranwọ́nra bú àwọn sọ̀hábà nẹ́bí aráàlú súnà mọ́ ẹ́ ìlú mọ́ wọ́n pàṣẹ wọn sì lè tún tó dọ̀ wọ́n kàtó sílẹ̀ kó dọ̀ kó jẹ́ nínú mọ̀lẹ́bí nínú obìnrin wọn ní dúró sí òòrè yàn bú bó bá kú bàbá rẹ á ní tó ṣe òdà ẹ ó kọlu ẹ fún mo bẹ̀rẹ̀ sí ṣépè fún bàbá rẹ á ní tó ṣe òdà ni ó fi náà ó fi náà kọlu ẹ fún ó kó nira bẹ́ẹ̀ ni àmọ́ tó bá ti ń bá àwọn tàbí ó ti fẹ́ kó ọlọ́run sọ́dọ̀ òfin nígbà fẹ́lẹ́ yìí so nínú ìgbẹ̀wọ́rọ̀ mi أبو سعيد أن قتل رضي الله تعالى عنه أنه دخل رسول الله صلى الله عليه وسلم وهو معلوق أبو سعيد الخدري هو نطع نجوى محمد صلى الله عليه وسلم أنا من بلوري جنا يقول لك ألو يا نبي على يا صوف نبي أنا من بلوري جنا أنا بيبي Bala dà ń sọ kò yẹ àwọn ànábì ọlọ́run lẹ́yìn. àárẹ̀ lásán nígbà tó ti gbẹ̀dá ọ̀dà fanimọ̀ yìí. yà nígbà tí àwọn ọmọ ìyá tí wọ́n dúró ẹ mo lè lọ bá àwọn ọmọ ọ̀tá ẹ nígbà tí ìsìlámù ni mo lè kúrò nínú ìsìlámù ó kì í ló lọ yẹn wọ́n lò bẹ́ẹ̀ ni wọ́n lò bẹ́ẹ̀ àárẹ̀ ó kan ni òun bí pépà òrògbòrò owó ògbọ́lódù ọlọ́run fúnlẹ̀ mọ́ ni bó ṣe rí sí lásìkò ti wà yìí bẹ́ẹ̀ ní sásìkò àwọn sọ̀hábà bó dẹ̀ sì mọ rírì yẹn ní gbogbo kíbi tí a bá ti wà tí a bá ti jẹ́ rere ọlọ́run mọ̀ jẹ́ kí àdánwò fi fi wa ó rí sùn bàwá sí. omi sọ́nà fẹ́ fún bẹ̀kú wa àgbàdì máa lè fi bẹ̀kú tó máa ń dán kó máa dùn ún hmm, hmm. rárá ìsìláàmù tó bá ń ṣe súnà tó ìbá ń ṣe ìjáàbù tó bá wọ̀ nìkáàbù nìkọ́ọ̀bù tó bá lò ìrùmọ̀ tó bá fílẹ̀ ìṣòkò tó rẹ tó mọ̀lá kókúlẹ̀ tó ìmúra rẹ ni tó bá sì ìdáhùn yẹn máa bú ọmọ kẹlá kò máa fi sí èdè títí ẹ káwọn fi lọ ẹ òye ti dáadáa tó bá dábọ̀ àfọ̀hún dá wà tó kù sí wá àbí ẹ tó sọyọ́ eléyìí láìkẹ́ o tó sọ̀rọ̀ ọ̀hún ẹgbẹ́ ìṣòro láìkẹ́ tó sọ wá àbí rẹ̀ èyí wà àti àwọn àmẹ́wé ọ̀gbọ́n bóòlù ní ti ẹ ṣèbí ń tó sọ inú lẹ́nà bí kúrò mọ́kà tó tó ní yorùbá dínà ẹ́ wà sí ni wà sí ni dáná bí ò mọ́dé ò mọ́dé tó wà sí ni wọ́n ṣe tó dá pé gbogbo ẹ̀tọ́ tó bẹ́ẹ̀ lọ fọra ó ní ti mẹ́díkù kẹ́kọ̀ọ́ ìtàn náà sọ ábà ó ní ẹni máa ń ṣe wà ń tó ń sọ one hundred mílíkì náà kò sí tó gbé lọ tó ní tán nígbà náà rè ẹgbẹ́ lọ́wọ́ ọlọ́run dá sọ́nà ọlọ́dàkìnrin ọlọ́dàkìnrin ètò onígbọ́n bẹ́ẹ̀ nìkan gbà gbọ́nà ló dágbára òye gbọ́lọ́dọ̀ ń ṣọ̀gbó àwọn náà gbà bẹ́ẹ̀ òun tí ìsọ tuntun lọ́dọ̀ wọn òrùkù bí yàlẹ̀ ń gbé káàkiri òun tí ìsọ olùyíyà olùyíyà nìyí òun náà jẹ́ fún ojú ọgbẹ́ wa ṣé ẹnu ọ̀nà ló gba wọlé ó yá ọdún mílò ló gbà jáde olùyíyà nù ìyà gbogbo àwọn àbáṣọ tí wọ́n wẹ wọn látara òòlù yíyà ni. bàbá olùsọ wà síkà sí pẹ́ẹ́nú ìbò ló gbọ́ burkina faso kó lọ gbogbo west africa òkè ọ̀dọ́ káàkiri tó dé kó ìdíkà kúrẹ́ nù láì fi ìrẹ́jì tó gbé dání kò lálàáfíà tó bá lálàáfíà ni àhá ànábẹ́ òkú òní ìlú mọ́kà gẹ́gẹ́ wọ́n fi hàn lẹ́nu tó léyìí ẹ̀kọ́ tuntun wa pé a máa rí àdánwò àdánwò ọmọ wa látọ̀dọ̀ ọlọ́run tó sì gbọdọ̀ mọ́ wà. àbùsà yìí lè kọ́ lèyí ó wọlé tó àmẹ́lẹ́ sọ̀rọ̀ bá àwọn àríwọ̀ sọ̀rọ̀ adábẹ̀yìn pẹ̀lú ìyá rẹ̀ ó ní àléyìn kan ìyípa ó wá ní aṣọ kan tí wọ́n fi lé àmẹ́lì lórí. ẹ̀ka máa ń ṣe bẹ́ẹ̀ ẹni tá ọmọ bá ń gbóná á sókè aṣọ á fi lé ní orí á fi lé ọmọ lórí kára فوضع يده عليه أبو سعيد الخدري وبقي ورجله ذري وجاء النبي صلى الله عليه وسلم فوجد حرارتها فوق السفينة الله أكبر الله أكبر على نبي يقول يبقى يبقى يبقى يبقى lórí aṣọ tútù tó fi lẹ́nà nìlú yìí ó dẹ̀ pé wọn ojú bá dáadáa kára ìgbóná ara ẹni yìí káfíńmọ́ wá pìlẹ̀ níbi aṣọ tó tutù tọ́pì léde lórí oníbẹ̀ náà ló ti ṣẹlẹ̀ nígbà wọn ni bàbá làbò sàìd àlùsọ̀rọ̀ ni àbú sàìd wá ní máa ṣàdá ṣàmáàkà yà Rasulullah àárẹ̀ yìí pọ̀ ọgbẹ́sẹ̀lá Muhammad sallallahu alaihi wa sallam àárẹ̀ yìí pọ̀ àmẹ́lì wá ní ìgbà kẹdáàlì báwa ti rí nù àwọn àmẹ́lì ọlọ́run ìwọ náà ni wọ́n pọ̀ ònìyàn tẹ́jú àlẹ́ iná gbára àwa náà làdáwò tí wọ́n máa ń pọ̀ ju títí yìí lọ òyìnbá àfúlẹ́lẹ́ ní àjò kẹsàn-án ti tiwa kó lè bá lè ju títí yìí lọ lọ́nà kejì tiwa bẹ́ẹ̀ fọ̀kàn wọn ni yára súnmọ́ bọ́ wọn ní òjíṣẹ́ ọlọ́run ájú náà fi aṣẹ́ tó bá náà kà rí àbúrò àyíjà lè kú ó ti ṣojú kòkòrò fún bàdá ìdílé kà àdánwò àwọn àdájì náà ní mọ́ pọ̀ kẹ́tọ̀ tí wá lè pọ̀ ju ti lọ à lẹ́yìn ti ti ń darú fún ọkàn láì ní sinmi táwa náà bẹ́ẹ̀ dára àbílẹ̀ ẹ̀pẹ́ lẹ́lẹ́ tó gbọ́ lórí à ìdè súnà mọ́ o àmì ìdè súnà mọ́ o súnà tó yá pé súnà tó yá pé ẹ̀rọ oríṣiríṣi là ń rí àdúgbò fọlọ́fọlọ́ fún adúlé ní súnà àdúrà tí ẹ̀ mọ tọrọ gbogbo gbà ní. قال أنا أقول لك ó dáwọn ànábì ọlọ́run wó rí àbẹ̀wò jù tó mọ̀ sọ́ọ́lẹ̀ ṣọ́ọ̀tì lẹ́yìn náà àwọn ẹni rí lọ́kùnrin lóbìnrin ọ̀gbọ̀n kẹ́ẹ̀nà àádọ́gún ìtàlà pẹ̀lúfàkìrì hàtà náà yẹn jìjì ìgbà àbáà yàtúùkù wá fàyà ìbásùnmá ó ní àwọn ẹni rí ọmọlẹ́yìn àwọn ànábì ọlọ́run ọlọ́run fi àdánwò kan níbi pé òṣìṣẹ́ wọn kò ní yàtọ̀ tí wọ́n wọ̀ àfi dèédé tí wọ́n lè fi bo ìgbà àyà wọn wọ́n fi bòkì wọn ní ìbùsàlẹ̀ wọ́n fi ìbùsàlẹ̀ wọn ní lè fi bòkì. ó ní wọ́n ní àdóhùn olùwà ìdáná bẹ̀rùkún mẹ́rin àtẹ̀yà tuntun dà kódà yóò mọ ọbẹ̀ nínú wọn tó dá sí pé ah kòkòrò tí máa jẹ ni àlùkùn mẹ́rin tí máa jẹ ni lórí tààrọ̀ tó ń bí iná orí yóò pọ̀ lára ẹnu míì ẹ nígbà tí ò rí vitamin jẹ tí ò rí àdídáwọ̀ orí ọ̀gọ́ tí ò rí protein jẹ tí ò rí gbogbo gbádùn ìlera yẹn pọ̀ yóò bẹ ọbẹ̀ lára àwọn ẹlòmí nínú àwọn ẹni rẹ títí tó láti pé nǹkan náà lọ́lọ́wọ́ ló sábà bí tó dìbò lọ. wọ́n á dogun kẹ́ni aṣẹ́kù kẹ́ni aṣẹ́kù fáwọn ẹ̀hán bíi bẹ̀rẹ̀ nìkáàdé fún bí àpá bẹ́ẹ̀ sì ni wọ́n máa ń dunú sàdánwò ọlọ́run ju ti lọ́wọ́ ti fi yé mọ̀ ọlọ́run fún yín lọ́wọ́ ọlọ́run fún ọlọ́wọ́ ó sì dúró àìlówó iná ó dúró eléyìí bẹ̀rẹ̀ nínú aláàdábò ló fọ̀rọ̀ torí ẹ̀ àdánwò ni àdánwò sì nìyí kì í ṣe àárẹ̀ nìkan àbí àìní òṣì nìkan kò sí tọ́nà aláàfin hánà owó àtàlẹ́ títí fi dà nínú àfi ń ta fẹ́ àlàáfíà àfi dáwà wò nígbà tó bá bá sọ fún aláàfin hánà kẹrin ọlọ́run padà fi lóòfò lè ṣáàrùn àlùkọ́yìn títí náà ọlọ́run jẹ́ àmọ́ fi dáadáa àti tí ò dá lọ́dọ̀ yín ọlọ́run náà mọ̀ fi dán yín wò ìbẹ̀kẹ̀ tí ó rẹ̀ ń bọ̀ ọgbọ́n ìtàkàlá olùsùnmọ̀ rẹ̀ ní pé tẹ̀bí kò kọ̀mù tánà á máa fi àwọn ìjálù àwọn àrẹ mùsíńgbà mùsíńgbà kì í mú nǹkan dáadáa wá nǹkan tó láyé mọ́rún wá mùsíńgbà ni wò kámọ́ délé káṣó orí ọmọ fẹ́yàwó kámọ́ bìbí kámọ́ rẹ̀ dé gbogbo kámọ́ rí mùsíńgbà nù kéèyàn níyàn jù ẹ́ kó láti pé tọ̀ àdánwò kan lọ́nà kò sí fẹnu rí mùsíbà nù ó ní ọlọ́wọ́ mọ̀ mú mùsíbà lórí ọ̀nà wa rò ní àmì kọkọrọ yóò sì mọ mú àwọn ìdẹ́ra ni nígbà míì míì wàá rí pé iṣẹ́ tó ṣe èrè rẹ̀ ló ń jẹ́ ó wà kò bá ń tán bẹ́ẹ̀ dáadáa táwọn bá mi ti di àmọ̀ a máa kíso igi tí bàbá rẹ̀ gbé tóbi rẹ̀ gbé lọ́tọ́ fún ẹ̀sùn láàfù wa a máa mú orí wá bá wa nígbà tá à lérò wa a máa mú orí wá bá wa nígbà tá à ọlọ́run ló mọ iye tí ìrùn rẹ̀ tó ti là tó ti lẹ̀ ń kúrò nínú àwọn àdánwò tó mọ̀ gbogbo dákun wọ́n náà bẹ́ẹ̀ dáadáa rẹ tó ń ṣe fáwọn ènìyàn ìgbọ́ràn sí ọkọ ọ̀rọ̀ lẹ́nu ìtẹ̀ láti ọkọ ẹ̀yìn obìnrin jẹ̀mọ́ lára ní jẹ́jẹ́ ní ìrìkì tọ́lọ̀ tó máa láyé kúrò nínú àdáwò táàtò máa jẹ́ ìrì tó gbà tó fọwọ́ bá ti sọ̀rọ̀ lọ sí tó takò sọ́lọ́ ọba ni lìnàzọ̀rọ̀ man yúskar lìnàzọ̀rọ̀ man yẹ́sùn ọ̀pọ̀ man yẹ́sùn ọlọ́run fẹ́ mọ̀ nínú wa ni tọ́lọ̀ bá mú wa talẹ̀ tí ó dùpẹ́ fọ́lọ́mù ọba talẹ̀ tí ó ti fi àìmórí fọ́lọ́mù ọba lò ọ̀nà yẹ gbòòrò ọ̀nà yẹ ọ̀nà talẹ̀ tí yóò ṣú pàpà fọ́lọ́mù tó tọ̀ ẹ̀ ọlọ́run ló fún mi wá talẹ̀ tí yóò mọ̀ jápá mọ́nú yóò mọ̀ kára ṣe ẹ̀kú fọ́lọ́mù bá fẹ́ lómi lórí inú mọ́ bì àbí àpẹẹrẹ ń bẹ náà kò hánì ọ̀nà nígbà wọn náà bá jogún ọmọ obìnrin fún wọn bọ́sílá wà jù ú wọ́n wà kàdé wọ́n dẹnu wọn kàdé wọ́n mọ̀ bínú oṣù wọn lé gbogbogbò ìyẹn nìyẹn àwọn lárúbáwá níjọ nílẹ̀ yorùbá àwọn aléyìí fẹ́ ká bí máa obìnrin àìfẹ́ ìsìláàmù ló gbà wá lẹ̀ nílẹ̀ yíbò wọn ìfẹ́ fún wọn bíbélì kó lálẹ́ yorùbá náà bí yàrá bá bí méje sọ ọmọ nílẹ̀ yorùbá ká má ti sọ̀rọ̀ ẹ̀ta tó bá bèbè di òṣàlóbí òsì bọ́mọ̀ àwọn tó tó máa sìn ló bí olùdí ìdá àwọn tí ó ń sìn wọn nílẹ̀ yorùbá nù àwọn pàṣẹ tó lánàá dé àá àti àbájẹ ìpínlẹ̀ wa gan-an ẹ́ àtọ́mọ́ni lánà tí ìsìláàmù ń wá nínú nílẹ̀ yorùbá nù ó yẹ ká mọ̀ pé àdé méjì ọmọ ni nìkan ti dọ́mọ àdé mẹ́rin náà ọmọ ni kéde orúmọ nẹ̀ torí ẹ̀ lẹ́nu bá mi bèjì báyìí jẹ̀mọ́ ìgbà bára bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ta méjì lọ́rẹ́ ẹ̀ta mẹ́ta lọ́rẹ́ o ní wàá lọ ìfún tó lọ aṣọ kan náà fún gbogbo wọn kò ní ti lẹ́yìn àkàkà mọ́ ọkọ̀ ó sì dókòó sílé ẹ lọ sàn án méjì dọ́rin òṣà méjì òṣà mẹ́ta jẹ̀mọ́ ọlọ́run ṣoore fún yín ẹ̀sọ́ di ẹ̀ẹ̀mọ orí tọ́lọ̀ lórí orí tọ́lọ̀ ọba tó ṣe fún yín. oníwọ̀nà gbòlóògùn oníwọ̀nà gbòlóògùn yóò máa dá wàá dáadáa àti àti àìdáa. èsì ìdàtúwọ̀rọ̀ náà yóò dẹwà wò pẹ̀lú ah yóò fúnlẹ̀ mọ́ wá yóò fúnlẹ̀ mọ́ wá ọlọ́run àmọ́ ti bẹ́ẹ̀ o tí wàá bá rẹ̀ ní third corner wàá kàn kò sí tó lè ṣe wọ́n ju pé ah ọlọ́run dákun ìṣàwọn níbi yóò kó gbàgbọ́ àná ìyẹn máa bá rẹ̀ ìyẹn máa bá rẹ̀ yẹn bẹ́ẹ̀ ó ti rẹ̀ pọ̀ nínú tọ́mọ ènìyàn ò ní kápá láti lè gbé kúrò àpẹẹrẹ tọ́mọ sọ fún aráàlú hàn kẹrí òun ni àtàbọ̀ tí babaláwo tí bàbá rẹ̀ ọba tó fẹ́ kó lọ́gbọ́n ọkọ́ bọ́dé ń dífá bọ́dé ń wu iyẹ̀pẹ̀ ọmọ mi ó wá padà wá yí ọ̀dọ̀ àfà tó tún kọ́ ẹ̀sìn ìsìláàmù lọ́dọ̀ àfà níjọ́ kan eré àbí ètò ńlá ó bá dí ọ̀nà kọjá ẹnìkan lè lọ ẹnìkan lè bọ̀ ọmọ ìwà ni á bó náà jọ àjọ báyìí èdè mo fẹ́ mọ̀ bóyá ọlọ́run àfà ó gbọ́dọ̀ wọ́n lórí àbọ́lọ́run babaláwo tó bá ń gbọ́ lọ́wọ́ àfáà ni onídodo àá ìwé ètò yìí wọ́n kúrò lọ́nà jẹ́ ká rán nọ́mbà tó bá ń gbọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ gbọ́ lọ́wọ́ babaláwo ni bó ṣe bẹ̀ nígbà lọ́dún máa bẹ̀ jàmá ètò bá wọ́n kúrò lọ́nà ṣèyàn máa ń bẹ nípò ní nígbà tó ti láti pé wàhálà ní pé kò sábà àkàtọ̀ gbogbo tó lè mọ̀ gbogbo tó lè kà gbogbo owó ìlú ò ní owó owó padà mọ̀ pé ah, owó kọ́ni solution to this àmọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ mọ́ mùsùlùmí bọ́lọ̀ bá gbèrè e bẹ́ẹ̀ tòtòrí ìṣẹ̀lẹ̀ ìtòkẹ̀síra ni ọlọ́run tààlà ni ọlọ́run máa ń mú wá fún wa lásìkò yóò mú ilé koko wá yóò sì mú ìjẹ̀kùn wá gbogbo ẹ̀ ìtìnà náà ni ìtàláǹkù náà ni wọ́n ti ṣáàtú wọ́n sọ́kọ̀ wọ́n sọ́kọ̀ yóò mú àlàáfíà wá yóò mú àárẹ̀ wá àlàáfíà àdánwò rẹ̀ bẹ́ẹ̀ ni kí ṣe gbọdọ̀ àlàáfíà tó súnmọ́ ò ní àlàáfíà ló fi súnmọ́ àwọn òdò bá rẹ̀ bá wa dé bá ní náà ààrẹ ìpò tó dàgbẹ́ ní ìrí náà fúlá rẹ̀ nígbà láàrin òdì ìdè náà lórí náà fúlá rẹ̀ ẹ́ tó sì lọ́n. wàlùkílẹ̀ wọn fọkàn bẹ́ẹ̀ náà ní ọrọ̀ àti àìní ọlọ́mọ mílíọ̀nù ṣàdánwò fún mi. bákan náà wọlé halali wọlé haram aláàlí haramu ọlọ́mọ peter dọ́rọ̀ fún yìí wọn ní kí o lè gbọ́ owó ẹ̀yìn ẹni àwọn olùkọ́ ìdá ìfẹ́lẹ́ ṣe tán yọrọ yìí ó kùn bọ̀ nínú ìfẹ́ gbọ́dọ̀ lásán yìí ṣùgbọ́n tí reality bá dé <laughs> ṣe àwọn olùkọ́ ìlànà lórí ti ní àbí àbí bọ́lí àbáfẹ́ ọ̀fẹ́ tí ó kù ẹnìkan béèrè béèrè gẹ́jọ́ kan oní ìta òkú wa ń lọ rọmọdán òun wa ń lọ ìdìbò lọs án ọ̀sán àwẹ̀ ọ̀kadà máa ń bẹ̀rẹ̀ ni èèyàn mẹ́ta obìnrin kan ti wà mẹ́ tí ọlọ́kadà rí bí àwọn méjì yòókù òun wá dé òun ti àwọn àgbẹ̀ à ṣé wọ́n jókòó àwọn ní kẹ́ni kẹta tó jẹ́ ọkùnrin pàtẹ́ ó tún àwọn jókòó lórí ọ̀kadà tó wá bọ́lẹ̀ ló wá pè mí ó sì sáré dàpọ̀ kí ni ah, kí ni àwọn sì ti láì ọ̀rọ̀ yẹn àwọn sì ti láì nínú ṣètò ọ̀rọ̀ tí ń bọ̀rọ̀ yẹn ìtọ́rọ̀ yẹn òun náà ní kó o tilẹ̀ sí ṣé dandan ní kẹjọ́ mọ́ta yìí dandan kọ́ ni kókó mẹ́ta lára ní sẹ́yìn lára máa ń ṣe mọ́ tó bá náwó tí ó kọ̀ǹdínẹ́ǹtì wà àtìyàwó rẹ̀ ní márúwá èèyàn ló sọ láti ní sí ìyàmọ́ and I soon, ah, I'm about the soon, ah, soon, and then soon, and soon, and then soon. Ẹgbà ẹ̀fún mi jẹ́ǹjì ó jẹ́ pẹ́ẹ́dẹ̀ jẹ́ǹjì tẹ́ ò lè sanwó èèyàn mẹ́ta kí àwọn òde ẹ̀dẹ́gbẹ́ bá jẹ́ sí ní mọ́tò at least ẹ ẹ jẹ́. Àwọn olóòtú àná òtí má bílẹ̀ àwọn sàlàfíà àbáàlù súnà àrùn ìkàrùn ẹ má wọrí mọ́ ń lọ láàrí àbí tó bá ti lókun lọ kò problem láàrin à ń pilẹ̀ náà ni ìrọ̀ láwọn sára àmọ́ tí ó pàbọ̀ ó yà wọ́n fà ìjọ pàbọ̀ ó yà wọ́n fà yóò lọ yóò parẹ́ síbẹ̀ yóò parẹ́ ni kì í ṣe pé kì ṣe pé ṣe bí ẹ̀ ìwọ́n tó mọ́ rò bóyá àìdátọ́rọ̀ òṣèlú táwọn àfáàrí òṣèlú náà káwọn náà lẹ́nu ní total government àdúgbò yìí òun ló bí bí àjẹ́ ní láti pé kírọ́ ní òun òní ò bí àjẹ́ yìí àwọn àìdágbàwọn àbó òdásí wọn ọ̀fẹ́ kó wa sínú ewu ni àlẹ́fọ́ àmì muslim ìjọ táà máa ń pè ní ti muslim brotherhood ìjọ ẹni yìí náà fi ṣe ìsọ̀rí ìpìtẹ́ wọn òṣèlú ni wọ́n parẹ́ síbẹ̀ wọ́n parẹ́ síbẹ̀ ni ó ń parẹ́ sí òṣèlú ni bóò ló ṣe sí òṣèlú bóò ló ṣe sí òṣèlú nàìjíríà yìí tó lọ bá wọn láti àwọn tó kàn sí ìkan ọgbọ́n tó wọlé táwọn olóṣèlú náà àbáwọn gbogbo àbáwọn ọmọ pàyà agbègbè wọn náà ó kìlọ̀ bá wá délẹ̀ náà ní kókè wá délẹ̀ náà bóò ló ṣe wá dé bóò ló ṣe torí ẹ ìtàn bá ìwádìí àdàdé ìgbẹ̀rọ̀ ìfàfẹ́ ọ̀pọ̀ dandan bọ́lá ń gbójú gbòòsùn láti ẹ̀rí bẹ́sìgà bí kéde yìí bá débẹ̀ bọ́lá ń bá fi bẹ́sìgà yóò bẹ́sìgà. nàìjírí ká forí bọ ewu tó bá forí bọ ewu ó lè gbọ́ kó má dé ẹ̀ ìdáná àwọn àpá yìí ló bẹ ní ní ìgbàdùn ìgbà tó ní ẹ ẹ bámsùn bá lọ náà ni tó bá gbé ìmọ̀ni tó bá gbé ìmọ̀ni hundred lọ tó bá sì bó títí bọ̀ ara ẹ̀ náà ni jihadi olùjihadi òṣèlú nígbà tí ẹ̀ mọ́rẹ́ lọ ọ̀gbọ́n tó kú sí dìbò kódà gbogbo mú náírà dìbò. wọ́n dà lè yíbọ́n yẹ̀ zídú bìtọ́ ápí abrahman wọ̀yá kùtù bìtọ́ ápí àṣetán ìmọ̀ni máa lékún pẹ̀lú ìtẹ̀lá ti ọlọ́run ìsì máa ń bí pẹ̀lú ìtẹ̀lé àmẹ́tì ìtọ́ni ó kìkì ń lọ kí mọ́ni mi gbọ́dí ìmọ̀ni dáàbí ẹ̀kọ́ mi lẹ́kùn tó wà lọ́lẹ́ tẹ́lẹ̀ olúwa lọ dín. lọ́yà twenty ló wà tẹ́lẹ̀. àwọn àfáà yìí sì nìyí àwọn ọmọ fẹ́ káwọn èèyàn lọ bẹ̀ yìí ìbẹ́ ẹ̀lẹ́ àbúrú ní ìjọba ẹ̀yìn náà ẹ̀kẹ́ lọ wọ́n dá sáǹsì náà wà ṣé ó kùn náà wà àwọn òbọ̀jẹ̀ náà àwọn ṣàlìkọ̀ torí ẹ̀ bọ́dọ́ bá ní o lọ lọ́tara rẹ̀ kó o débi rẹ̀ wò so torí ìdílé yìí àmọ́ ti halali àmọ́ ti haram àmọ́ ti tẹ́wà wò ọ̀tọ́ àjùmọ̀lẹ́ máa fi wọlé tó dẹ́wà tọ̀rẹ́ ìtẹ̀láṣẹ ọlọ́run àti ìkọ́ àṣẹ ọlọ́run ọlọ́run ti tẹ́wà wò àwọn bá lè rí ìtọ́nà fi dá wọn lórí àwọn ìyàwó wa òun làmójútó àmójútó pàtàkì àmọbìnrin fẹ́ àmọ́ àmọ̀ ìyàwó tọ́jú ṣẹgbọ́n àmọ́ obìnrin kì í sọ ìyàwó àmọ́ obìnrin fẹ́ níbi ẹ̀ bá ti wá fẹ́ tó bá ti wá dé ìyàwó àmọ̀ ìyàwó tọ́jú kò sí tó lè fún ìyàwó ẹ̀ bọ́lọ̀ bá kí ọ bọ́lọ̀ bá kí ọ ní jíjẹ ní mímọ ní gbogbo ìbátan ìbí ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ tọ́jú wọn nígbà bá ná lé wọn lórí tọ́lábọ̀ ni tọ́lábọ̀ òun nígbà bá ná lé wọn lórí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ mojú tó lé yìí ìyẹn bọ́ ní ilé káwọn obìnrin sọ pé má ṣe àwọn kejì o mo fún wọn ní gbogbo ìyẹ̀pẹ̀ tó ń bẹ lókun ọmọ ní àwọn ògbà náà ni àmọ́ táwọn nígbà gbọ́dọ̀ tọ́jú àwọn ará rí wa ìgbẹ́ náà ti dúró wá lòun abalẹ̀lẹ̀ àrùjá lóko wàmúnà lẹ́yìn bá. gbogbo ọ̀nà náà àdìjá ọ̀nà náà lò láàrin yẹn kì í ṣe ọkùnrin jẹ̀bẹ́tẹ̀ àrùjá jẹ̀bẹ́tẹ̀ kọ́ ọkùnrin tó dúró yes a complete man ọkùnrin tó dúró lọ́pẹ̀ bẹ́ẹ̀ tó dúró níbi kíyàn náwó fúnyàwó ẹ̀ tí ó jẹ tí ó mú tí ó wọ̀ ibi tí ó gbé ọmọ ẹ̀sìn ẹ̀ ọmọ ẹ̀sìn ìyàwó ẹ̀ àbìjà lóko pàmúnadà nínú sáà ó gbọ́dọ̀ lọ sáńkọ̀ ni wọ́n ní ìfáà ìdákan náà nígbà tó sọ fún ìfúnmọ́ wá sáńkọ̀ títà ń sọ fún ìyàwó ẹ̀ sáńkọ̀ èyí tá à ń sọ fún ìyàwó ẹ̀ kó mọ́ tó ti bẹ́ẹ̀dì fún ọkọ̀ tó kẹ̀ àbí mọ́ àwọn ọmọ ṣùgbọ́n ìlò ní nìyí kò ṣe rìjáàlì tó bá ti di eré rìjáàlì tó bá ti di oúnjẹ kó fúnyàwó ẹ̀ ló jẹ́ rìjáàl tó bá ti di kó fúnyàwó ẹ̀ lásán rìjáàl tó bá ti di kó pàyàwó ẹ̀ láti kó lọ sálúkọ̀ jẹ̀mọ́ sibiyan. ó di jẹ́jọ́jẹ́ dára kì í ṣe ọmọdé gbàgbé ìlú sálúkọ̀ ẹ dákun bóòlù ìfẹ́ bóòlù ìfẹ́ bóòlù ìfẹ́ ṣe fífẹ́ẹ̀tì ẹ̀ bá rọ̀ bóòlù ìfẹ́ ṣe ẹnìkan mọ ẹnìkan wò ẹnìkan kọ ẹnìkan bàjẹ́ kò pọ́sibú tó tó díje léyìí kò ní já lùgbé ẹ ìgbọ́nà ju bí wọ́n tó fi tàwọn obìnrin àdánwò tí o mi lẹ́nu òun ní ju ọ̀rọ̀ àmójútó wọn wọ́pùrù alájàbẹ sọ láti wọ́n sábẹ̀ àlẹ́ yẹn ọlá ẹgbẹ́ èrò tọ́lábìlì tó ókè ọ̀rọ̀ rẹ̀ tó ẹgbẹ́ tí kò ní ló wá lé kó lọ sí halkọp ẹ á ètò ìtọ́lé kéwò halkọp ló ń sọ halkọp tí ó fi ní ìdàrí kù jẹ ìyàwó mi lọ wọn ìyàwó mi ò ní lọ sí wàǹtí bàbá mi fẹ́ra wa báyìí kó yà kó fi lọ sí wàǹtí kankan rárá ó sì gbá láàyè bó làwọn ọmọ ẹni fẹ́ lọ wàǹtí bó lọ fẹ́ jẹ́ pọ́ẹ́sì bó lọ fẹ́ gbọ́rọ̀ ọmọ́run látàtà fi jẹ́ rìjáàlù nìyẹn bákan náà àwọn ìyàwó wa nìyí àtàmójútó wọn lórí ètò ìbálò lórí tí ò ní pa ẹ̀sìn lára ó pàtàkì púpọ̀ ó pàtàkì. Tẹ́rí àdánwò ọlọ́ba Allah subhanahu wa ta'ala a máa mú wa láti fi ẹ̀wá wò ní. Ìjà àdó àbáàlú ìjẹ́ ìtàǹsọ̀ síbẹ̀ náà. Adam Muslim kẹ̀tọ́, Adam Mọ́mi kẹ̀pẹ́ àna sálàfì àna àtàrí àna sàlàfíyà kèsì tó àlùsùn làwà ọ̀wẹ́ ẹnu nìyẹn wọ̀kún mi yẹn tẹ́ ìwọ́sùlà ìlé ìlà wàlẹ́ ẹ̀dá ọ̀dẹ́ yóò lè pe tèmi dire wọ́n ní àkùnmọ́dà wá ń gbé tèmi dire ọ̀dẹ́ yóò ní pé tó dá mọ́rẹ̀ ẹni rẹmi ní ọ̀rọ̀ ló ti ń sọ ó sì gbà tí wọ́n bá torí pé òun ṣiṣẹ́ eré ó ti wá rẹ kọ́lá bó òkú mọ́ra rẹ àwọn yóò pè mọ́ ọlọ́run fẹ́ mọ̀ bóyá ti wà bá mi tó ni ọlọ́run kan fi àwọn àdánwò ni ọlọ́run fi ẹ́ ọlọ́run fi mú wá fún wa nínú mọ̀dájú ìsàlùkì ìdọ̀kan ìtẹ̀lẹ́dẹ́ àrùn ìṣúná ọ̀gbọ́n ó ní ẹ̀rí bàláàrù àdánwò ó ní bọ́lọ̀ ti fi ìsìláàmù ìsìláàmù ó ti fi àdánwò fún gbogbo ẹ̀sìn ilé ayé fún gbogbo ọmọ ènìyàn láyé bẹ́ẹ̀ dẹ̀ lọ́nà fi àálù sọ́nà fi àdánwò báwọn mùsùlùmí ọlọ́run ti àlùsùn mẹ́ta lọ́gbà àwọn mùsùlùmí torí pé nínú ayé ìsìláàmù ti ń bẹ nínú ìsìláàmù ìsìláàmù ẹ̀gbà nínú ìjà àlùsùn náà làwọn ànábì ọlọ́run ti jù wọ́n lọ ó wá kú bóòlù yóò sì wá pé òfin tó náà òfin ìsìláàmù ọlọ́run ni àbùsàbẹ̀wìtàn àdájọ́ olùjẹ́dá wọ̀lẹ́bàá yá àti kùnbọ́sàbẹ̀ lẹ́dínà fáwọn ọ̀rẹ́ pọ́blìkùn ọ̀dà lẹ́yìn tààlà ẹ̀ pariwo pé ìnira pọ̀ ìnira pọ̀ ìnira pọ̀ ṣe ẹ̀rọ bí àgbàdo ẹjọ́ pé ẹjẹ́ sáà bí ẹjẹ́ mùsùlùmí òun fi yín rẹ̀ bá mi ẹni ọ̀jọ́ náà bẹ́ẹ̀ ní tó fa àwọn sàábé tó wá síwájú yín lẹ́yìn àwọn àgbẹ̀bẹ̀ ọlọ́run tí wọ́n ti lọ kò ní kàn yín ọlọ́run mọ̀ sáfù gbà sáà wọ̀tọ̀rọ̀ ọlọ́run tí òun fi ebi ìnira òun fi kàn wọ́n wọ̀tọ̀ ní ìlú òun sì múlẹ̀ òun fúnlẹ̀ tuntun mọ́ wọn hàtẹ̀yẹ kó lọ sọ̀sọ̀ títí tánàbí sọ̀lọ́wọ́ àfúlábí sọ ìgbé wọ̀lẹ̀ nínú àmọ̀lù máa àtàwọn sàbí ní mọ́ta náà sọ̀rọ̀ náà. ìjọba ọlọ́run náà nìyí ọlọ́yàlẹ́ ìtàn náà sọ̀rọ̀ náà nìkan mo ti sọ níbẹ̀rẹ̀ níbẹ̀ alhamdulillah níjọ náà ẹ̀ẹ́dì nǹkan bí táàkì yẹn ti kú bí ṣùgbọ́n ṣe ní ìlú èkó wáyé á mọ́ dáadáa kì í sì tán àmọ́ dáadáa bí sinmi àti eré nígbà náà àmọ́ ẹ̀wò lẹ́nu àti ní mọ́tíláṣí lé wọ́n tá a jẹ́ àdùnkù náà láì mú àmúlùmọ́ làwọn láì forí gbóṣe ìlú àbí láì ṣe jálà bí láì gbá ọmọ èèyàn lójú àti ní àwọn òbí àrùsùn náà àti ní àwọn ọmọ àrùsùn náà àti ní àwọn èèyàn lálálálálálálálálálá níbi sún náà nítorí tá ti bá yẹ níbi tá a wà lórí lẹ́tà àti ìjọba àti nígbà náà àdúgbò mẹ́wàá lọ ẹnìkan ló yá wa níwájú rẹ̀ ká máa lò ó tẹ̀lé tẹ̀lé torí gbogbo àwọn mọ́tíláńtì wọn ò fẹ́ wá rí àwọn àfáà ti sọ wá lórí kìdí ọ̀dà bàbá ìṣòwò àtijọ́ náà ṣe bá rí pípẹ̀lẹ́ ìwà wa lálẹ́ ló bá tó ṣe àbá mo ṣàǹṣòwò àfihàn àṣàǹbáwà àti ìlọ́pọ̀ màtàlá àwọn parí tán ta ló ní béèrè òdó bá dán lọ ṣe é gbogbo gbẹgbà síláàmù ni torí àwọn ọmọ tó ti wá sí wà sí ló bá dán owó bá ní ah àfà ẹni pé ajọ bẹ̀rẹ̀ wà sí nínú nǹkan tó wà sí mo wá sí nǹkan tán ní wà sí nínú mo lè ti rí ibi mo wọ́n ń pa fún táwọn ẹ̀gẹ́ ẹ̀dí wà sí mọ́ òun ni pé àdìsí ni ká ẹ̀gbọ́n fi ṣe wà sí ẹ̀kí ẹ̀kí kó ti kùrá ní. ó ní ṣùgbọ́n mi ìbéèrè lọ́wọ́ yín tí bá bí yín ẹ lè fẹ́ parọ́ kẹ máa kó kùrá ní àmọ́ mo ní ẹ̀fẹ́ kẹ kó ti kùrá ní kàmọ́ wá rí pé ẹ ti kó kùrá ní lórí náà títí máa fi kú ààyè ní yẹmọ lọlọ. àtìgbà náà làwọn ọ̀rọ̀ iṣẹ́ àná àdéhùn tàbí ìjókòó mọ́. ó sọ̀rọ̀ ti kú lé ah, ọmọ rẹ̀ jẹ́ àdúgbò yìí ó sì dáadáa àmọ́ ó fẹ́ dáadáa ìtara ńlẹ́lẹ̀ náà ní wípé ẹwù bá alhamdulillah kò sí mọ́síláṣí kàtẹ́lì mọ́síláṣí súnà súnà wọ́n ti tọ́jú nà wá wá tí wọ́n ti nà wá wàzúlù nínú wàzúlù nínú wọ́n dẹ̀ ti rí fún ọ̀pọ̀lọpọ̀ wọn náà nìyẹn nígbà náà torí ẹ̀ gbogbo ìwọ tí wọ́n bá fi ìṣe lórí kòkòrò ṣe súnà nábì ṣe súnà nábì mọ̀ wọ̀nyé mọ̀ wọ gbogbo ohun tó lè fẹ́ máa kọ díẹ̀ pé ah! ṣe bá ní kí n ṣe súnà yìí ah! ìgbélódé tó fáyìn pé láti fọ́n àti tó pa mí lẹ́yìn ìlú ń jẹ́ agbẹ́kọ̀lẹ́ ọmọ yàrá fún obìnrin ó pa lé ní yabatec lára àwọn súdẹ́ǹtì wa ni ọba lọ fún ìtàvíì òun nìyí ó lápẹpẹ ẹgbà mọ́lọ́rùn rẹ̀ pé ìmọ̀ni wo tó kán lò jáàbù kán lò nìkọ́ nìkọ́ kò mẹ́fọ́ o àmọ́ ó sì náà lò náà ni ó máa ń lápẹpẹ ṣáà kan lò nìkọ́ ṣáà mọ èyí ò sì tó sáàbẹ̀ fúnilẹ̀ tí wọ́n lọ sí ìtàwí wọ́n lọ sí ìtàwí wọ́n ní òde ìgbà yìí wọ́n ní pẹ̀lú àwọn òde àwọn òde fún níjẹ́ ó ní kí ló dé ó ní a ah, bá fún ẹ níjẹ́ ó ní máa lo àsìkò jẹ́ tó mọ bí géèmù oníṣẹ́ ìbàdí nígbà fóònù fóònù kírun lásìkò lọ́fíìsì òru tẹ bá fóònù òun ò díṣẹ́ sí wọ́n tó bá rí bẹ̀rẹ̀ ọ̀nà ó sì gbóòrò bẹ́ẹ̀. àbálàbábọ̀ big after wọ́n pè wọ́n ní kókò wá. bàbá wa pè wọ́n sọ fún pé bobi àti pé mùsùlùmí ti fi ẹ̀bùn sínú olóòótọ́ nù. torí àti gbà wọn mùsùlùmí kan tá a ní wípé a ní àfẹ́ kí wọ́n kírun àwọn àgbà wọn ṣiṣẹ́ tán wọn á bẹ̀rẹ̀ sí ní mímú láti bòrò nínú àtòjẹ́ tàbí kínú àwọn ìyẹn wọn wà trustworthy òun lóòótọ́ àmọ́ ìwọ yìí lọ́yà àwa gbẹ̀yìn lé sí ọ̀gá gan ló jẹ́ gan ó sì mọ kí ni wọ́n fi sí rẹ̀ ó ti dẹni tó wà ní iléeṣẹ́ ńlá nù ọmọ yàrá dùn ọkùnrin ni ó parí yìí láyé èròǹgbà pọ̀ dáadáa dáadáa fúnra bẹ́ẹ̀ ni bá àtàwọn àgbàlẹ̀ bẹ́ẹ̀ ni ẹ nígbà tó parí sáfíìsì tó wá ṣe owó níbi bẹ́ẹ̀kì wọ́n wá pé ìtàbí ní kọ́ńtìnì yẹn wọ́n ní àmì nínú pẹ̀lú ìwọ̀ ọ̀hún ẹ̀rọ kí ló kàn jẹun gbọ̀ngbọ̀n lójú ṣùgbọ́n lábá ti mọ tán pẹ̀lú ìbàdà kò ní jọ wá lójú ìbàdà ń bìyẹn wọ́n ní ah, àdúgbò bá ló gbẹ̀rẹ̀ mi tó bá ti bá àyè ìpọ̀ níṣẹ́ ló bá fárún mi èyí lè ní wá gbọ́ ó fárún pọ̀ wá pè é pàdé ìgbọ́n gásà ìgbéyàwó bá wa ìgbọ́kọ́ tá a mọ̀ torí irúgbẹ́ ìdíje irúgbẹ́ lẹ́wúlẹ́wú bọ́ irúgbọ̀n yá ń fún wọ́n nígbà tí a bàbá ń gbọ̀mọ́ ló dàbí ẹ lòdì ló fi yín lápájá tí wọ́n ní. ó ti sáré má bínú ó ṣe ní ọ̀dà ìlú ṣe ní ṣe ní kí ló sọ níbi ilé yìí oníbọ̀sán á fún ẹni mọ̀nà kan oníkìlì mọ̀nà náà má ẹ bá jìnà sí àyè tán tí ti hálpọ̀ wọ́n sì jìnà sáwọn ọmọ ìyá àwọn ọ̀rẹ́ ẹ̀yìn gbọ́jìnà sí wọn nínú súnà wọ́n lọ́wọ́ kú ọyọ̀ ó sì tẹ̀lé wọn àyè ọgbẹ́ hálpọ̀ wọn lectures seminar conference gbogbo ẹ̀ ló lọ láàrin bíi bí ọdún kan àbọ̀dún kan àbọ̀ wọ́n ti tún yòókù bí sẹ́yìn ènìyàn wọ́n wá lè kúrò ẹ̀mọ̀ ìgbọ́gbà tó fi ọlọ́run lé fún mọ́nì rẹ̀ ó wá fi lùgbọ́n rẹ̀ nínú gbọ̀n ẹ́ tó wá pọ̀ ju èyí tó fá lọ gbẹ̀ngbẹ̀yìn ẹni tí mo sọ yìí òun ni olórí tó fi láti nàìjíríà lé níbi lẹ́bà brọ́dà tí a máa nìyẹn lọ́wọ́ di ẹ̀dọ́ tá a sì ṣe àwọn ọ̀gá rẹ̀ ìbọ̀rọ̀ yìí ọmọ tó ju àmì lóṣù mọ́ afẹ́fẹ́ tí o gbọ́n tí o gbọ́n tó bẹ tí a máa níbi lẹ́bà. Tòbí ẹ̀ má máa wò ó pé tó bá ti di súnà ò ní lówó wọ́n sọ má ti torí owó ṣe súnà ni apáńlá ni Muhammad sallallahu alaihi wasallam ẹ̀ aláìlera gbogbo ti fún ní kàpá ó béèrè béèrè owó tí a máa ná owó àná àdájá ọlọ́run ṣe fún àwọn bí àsùwọ̀tẹ́yìn ọlọ́run bá fún òun ní dúdú méjì òun ní kúrò tàbí sílvà ọlọ́run bá gbé fún òun nílé ayé àmọ́ ànábì ò béèrè ẹ̀ nínú ànábì ní nínú sílẹ̀ ó ti bọ̀. ní ayé nìkan ní ayé pípé yàn sílẹ̀ islam gbà ẹ̀rọ ẹnìkan ló ń owó kọ́ ó fẹ́ ṣe lọ́rùn ọba ni àmọ́ tá a bá sin ọlọ́run àdéhùn kan wà sí ìgbọ̀dọ̀ náà yìí ìkan ẹyọ kan sí àmọ́ fọ́nìbẹ̀ẹ́ tó bá sin ọlọ́run táàmọ́ torí ẹ̀pẹ̀ ẹ̀fúnẹ́sì oníkíni aláàmù wà ní pàkùnbalẹ̀ níta wà látọ̀tọ̀ ó balẹ̀ tó ẹ pé òsì náà ló wà lára ọkùnrin rẹ ó balẹ̀ nínú òsì bó sì jówó náà ni ọkùnrin ó balẹ̀ pẹ̀lú ẹ̀ wà láàmù bó ti rí nù àmọ́ tẹ́yìn bá sílẹ̀ jẹ̀mọ́ rẹ̀ yìí mọ̀ lẹ́mbà ìdíjẹ̀ rẹ̀ òmìnira ló ń gbọ́ gbogbo

ló ń kú olé ẹ̀rọ tó gbọ́pọ̀ mí ẹ̀rọ tó wà mí ẹni tá a ti sọ yìí sì ní olówó ẹ̀dá kò sówó kò ní mọ̀nà báyìí ẹ́ olóko ní mùsùlùmí ló sì gbé dáko táwọn bá yí lé olóko èdè ń jẹ́ olùkó òun nìyẹn kò lè ẹ́fà ní fọkànbalẹ̀ láyéláyé bíyẹn bá ṣe mùsùlùmí wọ́n lọ́wọ́ ń lò lè ní fọkànbalẹ̀ bóyá rí mùsùlùmí ìta àbọ̀ pípé yàn sílẹ̀ sí islam yìí àdéhùn eléyìí ó kílẹ̀ ó kílẹ̀ dáadáa alẹ́ nínú amadu ọlọ́run ẹ̀rọ àwọn tí wọ́n ní mánì wọ̀lẹ̀ mìíràn bí sùn ìmánu bí tó mìn bẹ́ẹ̀ ni wọn ò fi ìfọ́nà wọ orogún fún ìgbàgbọ́ wọn ò láàríkàlà ọmọdé àmì ọlọ́run bí àwọn ẹni ìdòwò fún wọn ní ìfọ̀kànbalẹ̀ wọ́n fún gbòǹgbò tàbí àwọn ìlẹ́ni tó mọ̀nà tí bá pè lánà bí wa Muhammad sallallahu alayhi wa sallam tí bá ní ọkàn yóò balẹ̀ pé àá ọ̀nà bá ní màá ní èyí tó bá ní ọkàn ó balẹ̀ pé àá eléyìí yóò pọ̀ sí pẹ̀lú òkú ọlọ́run yóò mọ̀ tó náwó sí torí ẹ̀ ẹ̀gbọ́n ìdè ká bẹ̀rù òṣì wọ́n bẹ̀rù àlékún ní mánì tó dájú ó máa mo ní kí ló dé ó tó máa ń gbọ́ wà sí pé òun mọ̀ gbọ́ àwọn nǹkan haram haram haram so òun ò dẹ̀ nílé ìpìlẹ̀ sí wọn so òun fún wọn wulẹ̀ fún púpọ̀. Bàdé ni ẹ sọ bẹ́ẹ̀ ẹ máa bọ̀ o ẹni yẹ àgbàlagbà ni wọ́n a sì tún mọ̀ dáadáa lára àwọn táwọn kọ́ náà ni wọ́n á ní à òun yìí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí mo sọ máa ń kò yé wọn torí pé ìyàwó kan ni wọ́n ní ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ta àwọn náà bèrè pé sáà àwọn àfihàn máa ṣe ẹ̀rí rẹ̀ mọ́jà wà sí ẹ̀rọ ẹ̀rọ ìlú wà sí bọ́lọ́wọ́ àdìbò àti ìlú wà tàlọ́ta ìsọ̀rọ̀ ohun torí pé wọ́n ti níyàwó kejì wọ́n ti níyàwó kejì ẹgbọ́n ojú wọ́n ti rí ìjọ́ níyàwó méjì máa ń rí àwọn ìdírí mọ̀bó gbogbo òye tí a máa ń ná gbogbo tí a máa ń ná wọ́n ti ná ló sojúṣọ̀ ẹgbẹ́ òkú èdè mú ní ẹ̀kọ́ ẹ̀sìn náà ní ọ́nì gbà tí mo bá dọ́dún mo ní àdáàlì méjì náà lẹ́sìn ní nà kò sí ìṣòro ń bẹ̀rẹ̀ mo ní tòun ti dé mẹ́ta mẹ́ta ló bá dìde ló bá gbé mi sókè ah, mẹ́ta ah, kò sáà gbọ́dọ̀ yé títà. mo ní tẹ̀rí ìtọ́pẹ̀ ní sọ́nà nìyẹn tọ́pẹ̀ dẹ́sẹ̀ nìyẹn ẹ̀sìn nìyẹn òkè tó ga ní àbá tó tẹ̀sùn wà láàyè bó ṣe ń pòun tó ń bọ̀ ọ́lẹ̀ tó rí rí bọ́ pọ̀ nù ìyẹn ni ìṣòro ìmọ̀ yàwọn yẹn lẹ́nu pé ẹ̀yà ń lòsùn náà kó lè jẹ́ lóbìnrin méjì òkúdọ̀ kó lè jẹ́ lóbìnrin méjì òkúdọ̀ kò sí ìgbẹ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn ni tó láwọn obìnrin tá à ń fẹ́ obìnrin tí ó wà expensive ni wọ́n àìsàn ẹ̀kọ́ ni ó wà expensive alhamdulilayi ìpàdé orí fún náà ah, gbogbo pé nàìjíríà lè kò sí owó kìnnìkan kìnnìkan ìjọba owó ìyàlá kó lóṣù tẹ̀lé tí ìbá tó sọ̀rọ̀ ẹ̀pá àwọn obìnrin nọ́mbà obìnrin ni ó sọ owó wíìgì owó wíìgì ó sọ owó ìkánná ó sọ owó péǹtì ẹ ìtàn ó ti highlight ó sọ gbogbo ẹ kó náà ó sọ gbogbo ẹ ó wà fi ó wà fi kiri mọ́lé ògbọ́dọ̀ máa sàn án torí ẹ o lè jíjà ó pọ̀ ń ta gbogbo súnà lọ. àjẹgbọ́n ni àwọn ọkọ tí ó mọ̀ ń táwọn obìnrin yìí wọ́n jalè wọ́n gbọ́dọ̀ fọ́n jalè wọ́n jalè wọ́n fẹ́ràn wọ́n yíwèé tẹ́yìn bá wọn sọ wípé à tí wọ́n gbọ́ aláìka tó wà tẹ̀tẹ́lẹ̀ wọ́n á ń in this country in this country bàbá àwọn ìyàwó dáa ní wọ́n tún alákọ̀ọ́balẹ̀ wọn ò gbogbo orí wọn gbogbo wọ́nàwọ̀nà orúkú tó bàbá manage them kódà ká tó lówó obìnrin ní súnà wọ́n máa ń bẹ̀ tí ń lè sún náà tẹ̀lé àwọn ọ̀wọ̀n onímọ̀ pípẹ́ pé wọ́n wà expensive wọ́n wà expensive wọ́n náà yẹ̀ kọ́ láti fún wa torí ẹ̀ ló jẹ́ pé ẹ̀sìn ìsìláàmù tàǹtì súnà tàǹtì ọlọ́run ti ṣàánú wa lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú gbogbo ọ̀nà tí àdánwò ó bá gbà yọ ọ̀nà tá a mọ̀ ní gbà ọlọ́run ti ṣàánú wa. ẹ̀rí nígbẹ̀yìn kò yá àsìkò àdágbà Muhammad sallallahu alayhi wa sallam ó fọwọ́ ní lára àwọn ọ̀sán tá a fi máa mú bá a ti máa ń jẹ́ níbi ìdájú kan àdánwò ó tó fún aláwọ̀ àlékún lórí ẹ̀ nínú ẹ̀ òun náà ni ká fọwọ́sowọ́pọ̀ yẹ́n ká cooperate ká ran ara wọn lọ́wọ́ bá ṣe rí nìyẹn o àdáni sallallahu alayhi wa sallam lórí mọ́sábì mọ́mìnín ìtàwá tó fi sí tọ́wá bí yẹn pàtàkì fún mi yẹn wàtà àtúnfi yẹn kàmátà ní jẹ́sẹ̀sì ó ní ẹ̀rí àwọn mùsùlùmí níbi ìrẹ́pọ̀ ìbálòpọ̀ ìfararora wọn wọ́n ń bọ̀ ìlú wọn. torí ẹ̀ tó bá mọ̀ pé ọmọ ìyá rẹ̀ kọjú bàláàbù ó kọjú àdánwò kan. kódà wọ́n bá ní nǹkan tó lè fojú ọ̀rọ̀ ẹnu lọ tí wọ́n àfikún tí wọ́n àfikún wọ́n máa yọ mọ́ ìwòsàn tó ju ìwòsàn ní tó ju owó lọ. ìkànnì àwọn àfà ó bẹ́ díyàwó ó fẹ́ tíyàwó kejì ó bá padà wá mọ̀ pé ìyàwó ilé òun ló blọ́ọ̀kì ẹ̀ má rí ìyàwó kejì ni ìyàwó tó wá blọ́ọ̀kì ní lákìrí bíi tún yìí òun ni ó mọ̀ jẹ́ bí yẹn obì tó blọ́ọ̀kì yẹn ló mọ̀ jẹ́ bí obìnrin bí ẹlẹ́ẹ̀kẹrin àbẹ́lẹ̀ karùn-ún bí àfáàdì ah ok tí n bá sọ fún ẹ yí pé látara tó mo sọ̀tẹ́ pé mo ti lẹ́ni tó gbùgbẹ́ fẹ́ o wàá fi ìdígbà wàá fi ìyàwó nípa máa wá sọ fún ẹ òun wà lọ lẹ́yìn wa gbọ́sùn wọ̀ ló tó ó o ó burúkú wọn ní tó èyí tó wá sí gbẹ̀yìn ọ̀pọ̀ wa mú inú bí ọkọ̀ lẹ́yìn pé ọkọ̀ fẹ̀ lè pe òtò náà ti bàbá kan ó fẹ̀ lè kọ́ ọ́ torí pé ẹ mọ̀ bọ́kùnrin bá rí tó ń <laughs> <laughs> ah tí mo wá nìyí eléyìí ti pé àwọn náà nílẹ̀ nílẹ̀ mọ́jẹ̀ mo máa ń nínú mẹ́wàá méje mẹ́jọ eléyìí ah mọ́jẹ̀ mẹ́wàá ń sáré eléyìí ọkọ fẹ́ lè kọ̀yàwó àmọ́ ọkọ wá fi ọ̀rọ̀ yẹn lọ kan nínú àwọn àpá wọn ni ẹ̀bá dẹ̀ ṣe sùúrù ẹlọ́mọ ka ẹlọ́ka àwọn ọ̀rọ̀ àbẹ́bí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tó kọ́ wa nípa kádàrà. àdìsí ọlẹ́ni yẹn ń kà pé máa àkùtọ́ ága láyé ẹ̀kọ́ sí ìdíńdàkà wà láì solution náà ni. Sori tó bá mí ìwọ́kọ́ lórí. Kì í ṣe àwọn tó blọọ̀kì ẹ̀. Wọ́n máa ń pòrí ẹ̀ wọ́n máa ń pòrí ẹ̀. Àfọwọ́ bá àtìlẹ́ tí mo sọ yìí o. Wọ́n máa ń pòrí ẹ̀ wọ́n tó ń wọ́n tó ń ṣe ra wọ́n wà sí. Ṣùgbọ́n tí wọ́n bá dé èèyàn wọ́n lọ bẹ̀ ó súnmọ́ ilé tí wọ́n ti mú gbogbo ìgbìyànjú tó fi kalẹ̀ olú ìbàjẹ́ ẹ̀kọ́ ni léwu fún wa wípé tá a bá rí àwọn ìyá wa tá a rí bọ́ bẹ nínú ìpèníjà kan bó ṣe ọ̀rọ̀ ẹnu bó ṣe wá àfi a lè fẹ̀rẹ̀ wọn lọ́wọ́ ó ń bẹ lórí ààrẹ ààrẹ tó pọ̀ àbẹ̀lọ fọlọ́ gbọ́n fàárẹ̀ ìṣúwá a ti wá àfi fún un ìṣúra ṣe sùúrù ọ̀lẹ́tẹ́tí máa ru kan eré ìrí ńlá lọ́dọ̀ ọlọ́run máa mọ̀ pé ẹnìkan kọ́ ló mú wa ọlọ́run ló mú wa ó sì lágbára sí ṣé òkè ní ẹni yìí wẹ́pọ̀n mi tá a mọ̀ sí ara lọ́wọ́ tá a dọ̀rọ̀ bá wà gbogbo ẹni challenge tí yẹn bá ní lára rẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí yẹn máa ṣàdúrà ká máa bẹ ọlọ́run ká máa bẹ ọlọ́run eléyìí pọ̀ púpọ̀ jẹ́lá muhammad sallallahu alayhi wa sallam ó fún wa láwọn àdúrà tá a máa àfi tí ọlọ́run bá ti nírọ̀rùn wà á ń tẹ̀sẹ̀ jẹun lóṣù ìdàtí ìtẹ̀ sáàlà ibi ìbànújẹ́ ìmọ̀lúwa náà ló ní kàfá kó gbé kúrò ó di àgbẹ̀ àti táwọn ṣe nìyẹn àwọn àdúrà yẹn kó nánàbí sọ̀rọ̀ lọ́wọ́ fẹsọ̀lẹ́ nánàbí fún wa torí ẹ̀ lára àdúrà àdúrà wà ní táwọn máa ń ṣe tí challenge bá dé tádàwọ̀ bá dé lórí owó lórí àìríná lórí ọmọ lórí lórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà míì ọmọ tá a fi súnà bíi àkàn ní pé ó fẹ́ níwà pàlẹ́ àkàn ní ó fẹ́ fọ́kọ̀ púpọ̀ àkàn ní pé ó fẹ́ gbígbésẹ̀ ìṣèjì rẹ̀ lọ́tọ̀ àdúrà wà ní dáàbòbò àgbọ̀gbẹ́ lọ sí wọlọ́ ọmọ tó fún mi dákun ṣàánú mi máa ń darí ẹ̀ máa ń fẹsẹ̀ ìmúlẹ̀ dákun máa ń kọ́ ọmọdé kíkà sí pé wá orí àkùránì tó há àdéjì tó há gíní kan ọmọ pé ọmọ ìlú sáà nínú rẹ̀ èmi ìmọ̀ ọmọ mọ́tàbí èmi ní gíní kan gbogbo eléyìí kò òun ọlọ́run láti lè sọ́dún bọ́lọ́run bá sọ́dún àbúkà bá tó wá ń bẹ ọlọ́run fún ọlọ́run àmọ́ wo gbígbàdúrà kí n tá a fẹ́ orí bẹ́ẹ̀ abẹ́lọ́ba àdá subhanahu wa ta'ala ó ṣe lè kí àdánwò ó tóbi tó kó kíní tó kó fẹ̀ tó kó tíní tó àbẹ́lọ́ba bọ́lọ̀ kó jogún yóò máa ń ta àbíkò orí ẹ̀fún ọ̀dàlẹ̀ hàmúlọ̀ wọn láti wọ́n bá ìjọ ògùn wọn fi máa dínkù ládàáwò àbẹ́lọ́ba bọ́lọ̀ kó ti ṣàdánwò lẹ́ẹ̀kan sí òkè àwọn afáwa fún ìgbìyànjú ọlọ́run gbà ní ìgbẹ̀sẹ̀ tó ní kálukú ọwọ́ sọ́nà náà lọ́sẹ̀ ìgbà muhammed wàhálà àti fáàbù sọ́sọ́ fara fún ìṣẹ́ wọn tuntun náà. Ọba wa tàbí ọkùnrin, aláwọ̀ tó ilé ẹ̀kọ́ ìta, aláwọ̀ bá kí ó jẹ́ kí a yẹ pẹ́ lórí dáadáa. Náà, ah, gbogbo ara jẹ̀rọ̀, a kí wa, a kú ìfarabalẹ̀ ọlọ́run bá kí ó san wálé fún olóore ní ẹnu àkókò díẹ̀ tó kù yìí ọjọ́ ti lọ gan a ti wà ní eight minutes to seven so a tẹ ó bóyá kódà ó kéré parí bóyá question kan àbí méjì ká fàyè ẹ lẹ bóyá ẹyọ kan lọ́dọ̀ àwọn ọkùnrin ẹyọ kan lọ́dọ̀ àwọn obìnrin tó bá jẹ́ tó kó bá wà àní ṣaláì máa ń fàyè question and answer rẹ̀ bẹ̀ká tó lọ síbẹ̀ so a fẹ́ gba fífẹ́ dé láì fún masjid ìyẹn jẹ́ ọ̀tọ̀ ẹjẹ́ kejì ń bẹ̀ ẹ dákun àwọn àjẹmọ́. àkàn nú àwọn ọmọ ìyá wa. bàbá kan wọn kíkà jáde wá bá wa wọn náà wà ní kọ́ndíṣàn tí àwọn ní ìdìrànlọ́wọ́ wọ́n ti ṣàlàyé fún ìsáàdù àbúsọ̀fíyà sọ̀wá wá ní kí wọ́n ní sùúrù káwọn náà gbọ́ wà sí sọ̀ká gbóúnjẹ mi sọ̀ ìṣáàdà olùkẹ́rẹ́ ẹ̀dàpọ̀ àwọn àjẹmọ́ àrùn wa bá fi rán lọ́wọ́ kí a fi ràn wọ́n lọ́wọ́ wọ́n tẹ̀ ní àdánwò tọ́lọ́n bá ṣe fáwọn ẹ̀rí bọ́rọ̀ àdánwò náà bá wa sọ wọ́n ní àdánwò tí ó kàn wọ́n kódà wọn láwọn fẹ́ ṣí pé káwọn fi hàn wọ́n bẹ̀tà wọn ní kò nídìí kán wá ṣí kódà pé wọ́n níbi ọgbẹ́ lára so bẹ́ẹ̀ n tí ojú ẹ̀dá ò rí ọlọ́run ọba rí gbogbo ẹ̀ so wọ́n ṣáà kígbàjarè wá bá wa pé ká lọ́wọ́ so ìtọ́lọ̀ bá fi rán kálùkù wa lọ́wọ́ ká fi ràn lọ́wọ́ bẹ̀t káwọn kọ́ gbàfí sẹ̀bílà mọ́ṣáláṣí náà so ta bá gbàfí sẹ̀bílà ìtàn so a gba ìtọrẹ àánú fáwọn náà ìtọ́lọ̀ bá fi rán kálùkù wa lọ́wọ́ ká fi ràn lọ́wọ́ kọ́lọ̀ bá pé ṣe ní ọ̀pọ̀ so lọ́la òde bẹ́ẹ̀ bá kàlá ọ̀sẹ̀ ìkùnmọ̀